tó wò mí nínú ilé yìí ojú yín ò ní pọ́ o etí tẹ̀ fi ń gbọ́ mi láfi ò ní di mo kọ́ kùnú mo sì kóbìnrin mo kọ́ ọmọdé mo sì kágbàlagbà ojúmọ́ tó mọ wa lónìí ojúmọ́ owó ojúmọ́ ọmọ ojúmọ́ àìkú ọ̀rọ̀ bá a sì ń jáde lọ lónìí o gún bẹ́ẹ̀ ni gún o ẹ̀lú ètò náà ẹ̀lú <laughs> ọmọ bẹ́ẹ̀ dọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ rí o àwọn àgbà sọ̀rọ̀ sọ̀rọ̀ mú lóde ìsálú ọ̀run àwọn ti sálú ọ̀run mu ká tó wá padà wá sóde ìsálú. àǹbà níbi ìlú jókòó sí látàárọ̀ télégbé ti regbé télégbé ti regbé ìwọ ọmọ yìí. mo rí kílé tẹ̀lé volume kìíní yẹn sì yìí mo ń gbàjọ ẹ̀ ní twenty minutes to eight láti wà mí dẹ̀ tí late lecture nǹkan tó yẹ káyìn náà máa wò ní oríkèé lódùn máa rè ó máa ń dùn gẹ́gẹ́ káyọ̀ ojú kò kájọ máa wò kẹ́ bá program oní program ló jókòó tí ló ń wò. mọ́mí kì í ṣe program lásán program ta lè jọ jókòó láti jọ òní program tó máa ń kọ́ni lọ́gbọ́n tó máa ń kọ́ni lóye fún gbogbo ọmọ káàrọ̀ òjíire yorùbá mọ́mí ẹjọ́ kan yẹ ká jọ máa wò má. ókè mo ti gbọ́ ọmọ rẹ fẹ́ kúlẹ̀ olóyèdè gba iléèwé tiẹ̀ lọ. ooo mọ́mí táìmù ti lọ táìmù sì wáyé kí n wo kíní ìwòrán pẹ́ parí ẹ̀. iṣẹ́ tí wọ́n lọ́n ṣe yìí o tí wọn náà bá fẹ́ dàbí tiwọn wàá ránjú wàá kàwé ẹ̀ ní ó yá dìde mọ́mí táìmù ah, ẹ jẹ́ mo lè fẹ́ parí. èmi mọ̀ ẹ́ ah. ṣó ti gbọ́ oh. ó yá jẹ́jẹ́jẹ́jẹ́ kó máa lọ jọ́. ọlọ́run olóòtú ọmọ àdábàlẹ̀jà ọmọ aparunjẹ́gẹ́dẹ́ tí èmi tó ẹ̀ lábọ́ kò ń wò jẹ́yẹ́ ẹ̀gbà tàbá sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ńlẹ̀ yìí lónìí kí n mọ́ tẹ̀yìn òkú lásìmọ́ mi bẹ́ẹ̀ni sọ̀rọ̀ kú lọ́rọ̀ kọ́lá olóòtú akọ́ládé alábí ọmọ ọba tó lòdì òṣogbo àyàkókò nà kí ajímọ̀ tábà tó o <laughs> bàbá mi bàbá àgbà yányá ní àwọn wòlíì ìjẹ̀ṣà òṣèré ńlẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ewele ìjẹ̀ṣà òmùdó apàǹdà ìjẹ̀ṣà òdìdí àmúnú ẹ̀ sáná ìjẹ̀ṣà tó jẹ́ mẹ́wàá ní sẹ́rú ọwá pẹ́ láàrin ọmọ ẹlẹ́ni ewele ta ni mò ń kòwé mọ́ ta ni mò ń gbé ṣùgbọ́n kú ìwà ṣe bàbá àná wáyé wá ṣe wòlíì àgbà káàpàtà bíṣọ̀ọ̀bù àgbà lóde àgbà ńlá ayé bíṣọ̀ọ̀bù àgbà Gideon Sunday Oyèbọ̀dé jp King Solomon tún ẹlẹ́ẹ̀kejì kí lèmi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá o àbíyèsí o ẹtí ń pe Jésù Jésù ọjọ́ tẹ̀ ní ìfàwọ̀ ìbò jẹ kòkó lọ́wọ́ ń rí bàbá àwọn wòlíì àgbà nígbà nì inú igbó ni wọ́n gbé ni wọ́n gbé nùbẹ́ pàṣẹ ni wòlíì àgbà káàbàtà wòlíì àgbáyé àwa ìwá ṣe rere bàbá o ẹjọ́ ojú mi ṣe o tọ́ọ̀ mo ní ẹ̀lẹ́ olódùmarè mọ̀ pé ètò ọmọ ọba ṣẹ́gun fádà ìlú ètò náà ní ẹ̀lẹ́ olódùmarè. thank you lè gan táyé fi sú ọ tó fi rò wípé àyùmọ́ àti ẹ̀rí àtọ̀ ah! kò bá lọ sí ìwòsàn kó lórí àdẹ́wò ńláńlá kò rẹ̀ tó lówó lọ́wọ́ tára ń lè. lọ látànà ó dẹ̀ wọlé nìyẹn ó yẹ kémi àti ẹ̀ka jọ máa yọ̀ mọ́ra wa ó wọlé sí i wọ́n kí elédùnmarè lórí tv ó dẹ̀ fajúro àjọṣe oní ọlọ́run mi tó dá ẹni. ọba tààlà abágbàdàgbà ọba nípa gbogbo wọn ọba alárẹ̀ tó ń bá ìpele gbogbo. ọlọ́run nínú ilé wàhálà dẹ̀ bẹ̀rẹ̀ àkílódé tí orúkọ ọlọ́run bá ń bí ẹnu so much tó o lè stick ẹ̀ o ò dẹ̀ gbé ládà kó o gbé lọ sí sọ́mọ̀ kó lọ fi ẹ̀hónú ẹ̀ kó lọ fi hàn ọlọ́run náà àbí ó dìgbà tí àbàbà gbogbo nǹkan níwà jẹ́ tán nínú ilé ẹ̀ ká tó mọ̀ pé there is a problem. So what is it? Tell me what? Kí ni sọ fún mi. ṣé ìwọ kọ́ ni mò ń bá wí? oúnjẹ mi dà. ní adúrú gbogbo nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ oúnjẹ ló ń béèrè lọ́wọ́ mi. ń sọ̀rọ̀ yìí oh, tí ó jẹ́ ọkọ arábìnrin wa nínú olú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọmọbìnrin fẹ́ sí lọ́kọ àti lára ṣùgbọ́n ọkọ yìí ò jẹ́ á wàá gbàdúrà wípé ọlọ́run tó kó sí inú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ bá lámù tó yí lọ́kàn padà a fẹ́ kó wọ ọkọ arákùnrin mi ò fẹ́ kẹ́ ẹ gbàdúrà yìí pé kí ọlọ́run kó tú dànù nítorí pé ọkọ ẹ̀ ni wọ́n sì jọ gbé títí dalẹ́ ẹni kí ọlọ́run fúnra ara rẹ̀ kó jẹ́wọ́ ara ẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ kó yí lọ́kàn padà àdúrà. ó pàdé. Love you olúwa mi olúwa mi ẹ káwọ sá ó ní gbogbo àbújá. àbújá jọ. ìyá ẹ̀ ń kọ́. Báńkẹ́ chọ́ọ̀chì wọn lọ lórí morí tó tàn náà jáde wọ́n á béèrè pé. ṣé owó tẹ̀lé lọ sí gẹ̀ẹ́tì fún mi. Ah, mo rò pé fẹ́ abẹ́bùtì mi ò fẹ́ fẹ́ jáde sá. ó ti mo fẹ́ pàkì sórí ẹ̀. go my friend. sorry sir. ṣé wọ́n kọ́ ni màá fi léèrè òfin ṣe ìwọ ló fún ọ lóúnjẹ táwọn olóòsì ni. Ah, ah, Are you okay? Ah, what do you mean? eré yìí kọjá ṣe ju kan lọ ni. ṣé ó ti gbàdúrà fún ẹ ní glass of a go to order. Here is mo bá tún dé orí òkè yìí tí mo bá bá ìyàwó mi big trouble big trouble níṣẹ́ ni màá ní kí àwọn bọ́ọ̀dì mọ̀ ẹ́ kọ́jú ẹ̀ lẹ́la sí òkè nígbà ògbó ẹ̀yin lẹ́ sin ọlọ́run jẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ sin ọlọ́run jẹ́ lẹ́sìn ẹ̀ ẹ lọ sọ̀rùn níbi tó wà ẹ lọ́jọ́ ẹ̀ lọ́rùn kẹjọ máa sìn bẹ́ẹ̀ ok but tó bá tún try láti ní ìyàwó mi wọ gbogbo rubbish tẹ̀ ṣe yìí màá dẹ̀ nìkan sọ ibi báyìí màá ní kọ́ bring it down mountain yìí màá dẹ̀ sọ di ilẹ̀ pẹ́rẹsẹ̀. ọ̀gá gọ̀ọ̀rù ìfò idiot. Snowballs! Yes, sir! Move it! Sir, yes, sir! Hey! You don't touch my ẹ̀yin ọmọ ọlọ́run ẹ máa bọ̀ a ò gbọ́dọ̀ tí ì sìn ẹ máa bọ̀. ìjà ńlá la ó fòyìn jà ìjà ńlá la ó fòyìn jà oṣù ilé ẹ múra o àjẹ́ ilé ẹ múra o èmèrè ilé ẹ múra o Jésù lọ lórí o ẹ sì rí kìkì wọn kàn rú eléyìí rí. wọn á máa kọrin pé lágbájọ gẹ̀ẹ́sì mọ́ mi èèyàn nígùn kọ gẹ̀ẹ́sì mọ́ kọ wá rí ìyẹn kọlù mọ́ àfàlàgbàjọ ọ̀dà náà kí ní gbé náà rẹ̀ rí. nǹkan tó ń gbé inú ẹ̀ tẹ́lẹ̀ náà ni. èmi á ní. èṣù. èṣù ní gbé rẹ̀ kò burú àsìkò tí ọ̀pọ̀ náà lọ yìí àsìkò tí ó pọ̀ èṣù ọ̀hún náà ni ṣé bọ́ọ̀hún tẹ́ ẹ bá rí nǹkan tó ṣe fún wòlíì ẹ ọlọ́run lára wọn ẹ̀yin ní kẹjọ kẹ mọ bẹ́ẹ̀ ṣe máa bá mi bẹ wòlíì kàn jọ kí wọ́n dáríjì. tí wòlíì ọmọ lè èèyàn bíi jésù mà ní wòlíì wọ́n bá gba létí ọ̀tún ó sì ṣe kọ́kọ́ tìsín sí wọn níbo lòun gan wà ẹ níbí dèmí. sóhun ló lù ọ báyìí. ọ̀ya fún mi nọ́mbà rẹ̀. pẹ̀lú ọ̀rẹ́. Sami ọ wọ́n ti fún mi ní promotion. Oh yeah, more you. Ah ah. ṣe é tó wọn ẹ̀dọ́ bẹ́ẹ̀? Kì í ṣe promotion gangan ni mo ní problem pẹ̀lú náà o. Ìwọ gangan ni mi fẹ́ bá ṣe pọ̀ mọ́. And that is the truth. Kí ni mo ṣe? Ẹni tí ó bá ti gbàgbọ́ lọ́hùn wá. Èmi ò kí n bá rú wọn ṣe. Ẹni tí ó bá dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ló nu gbogbo níkàwọ́. Wọ́n máa ń múrú wọn bẹ́ẹ̀ lọ́tà ni. Òun bọ̀ ẹnu ẹ̀ṣẹ̀, òun jínú ẹ̀ṣẹ̀, síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba ń ṣe ìyanu nínú ayé ẹ ohun ribiribi ló ń ṣe nínú gbèsè ayé ẹ o tún mọ pé what kind of friend are you. ṣe ṣorí ẹ̀yin ẹ̀dá ó yẹ kí ẹ máa fi òye gbé àwọn nǹkan kan ọmọ tó bá sọ wípé mi ò ń ṣe bàbá òun èmi náà ò ní fún ní oúnjẹ tó yẹ kí bàbá fún ọmọ jẹ màá jẹ́ kó yẹ pé èmi náà ò ṣe bàbá ẹ̀ òun rẹ̀ kì í ṣe ọmọ. ó túmọ̀ sí pé èmi tí mò ń sọ pé kò sí ọlọ́run tí mo tún wá rí promotion òun bí iṣẹ́ ẹ dẹ̀ ní èèyàn máa ń gbàdúrà sọlọ́run á gbàdúrà kéèyàn tó máa rí gbèga now tell me ta ló ṣègbéga tèmi ṣe ti pé bullshit ni gbogbo nǹkan tẹ̀ ń sọ hmm, èmi kọ́ lèmi ń blasphemy ẹ̀yin lẹ́yìn gan ń blasphemy ẹ ok ọjọ́ tí wọ́n sọ pé ńṣe ni gbogbo ẹ̀dá máa ń gbàdúrà eh, sí ọlọ́run nǹkan nǹkan kí ni nǹkan tí mo bi ẹ́ léèrè ọlọ́run ni lílo ẹbí bọ̀ elédùnmarè náà ni kò ṣẹ̀yìn elédùnmarè wọ́n sùn ń jí ọlọ́run tún dáàbò bò ẹ́ ó ga o. wo gbé kọ́tàkọ́tà ẹ lọ jèrè ìwọlọ aláàbòtẹ́jọ́ ń dáàbò bóra yín káàkiri ìgbà wo la máa wẹ promotion mi jọ. hello jẹrọlá hello. What's your question? ẹ ní bínú ni ìyá wa ẹ rí wọn ní ọmọ èké mo rí jẹ kọ má ra lọ́wọ́ mo sì ti bá wí gidi lẹ́yìn yín mo sì mọ̀ pé kò ní òun ní òní ṣerú ẹ̀ mọ́ ẹ dákun torí Ọlọ́run. dadi èmi ò sọ pé ẹ bá wọn wí o ká ní níjọ́ yẹn lọ́hùn wọ́n ti tẹ̀fẹ̀ ẹnu ara wọn tó tì mí ṣubú tí mo fi pàkọ́ dólẹ̀ ṣé òkú olódì mi lè fẹ́ wá máa bẹ̀ nísìnyí. ẹ má bínú máa ẹ jù mi ò bínú ẹ má ṣe mí gbọ́ ẹ wò mí bó ṣe kó aṣọ mọ́ mi lọ́rùn jọ yẹn ká lọ́wọ́ wọn ṣèṣì bọ́ síbi gògóńgò mi tó tẹ̀ fọ́ kí lẹ fẹ́ ká máa sọ. ẹ sì ń bínú náà ni ẹ gbọ́ ẹ ń bínú ni wọ́n ní jésù fẹ́ràn ọmọdé ó ní ẹ jẹ́ kí ọmọdé kí ó máa wá sọ́dọ̀ mi ó gbé wọn ṣẹ̀ṣẹ̀ ó bá wọn ṣeré ó ní ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni bíbélì wí òótọ́ náà lẹ́dẹ̀ sọ ṣùgbọ́n àwọn ọmọ tí kì í ṣe oníṣẹ̀ṣẹ̀. ẹ̀ ń bínú náà ni ìyá wa bídèmí kẹjọmọ kẹtọgọ ni bí ọba wa gọ̀ kọ wọ́n ní ẹyìn bí a bá ní kí àwọn kan panu mọ́ kí wọ́n mọ̀ yín Elédùmarè mọ́ wọ́n ní òkúta alẹ̀ yóò sọ̀rọ̀ bídèmí ọmọ pé bóun bá ní kómi wọ́n má yín lóhun mọ́ ẹgbẹẹgbẹ̀rún lẹ́gbẹ̀ lẹ́gbẹ̀ lẹ́gbẹ̀ yálà yálẹ́gbẹ̀ wọn rọ́pò rẹ̀ kí wọ́n máa sí lọ́hùn. <laughs> dáàdì ṣe rí ẹ̀yin gan pàápàá tó bá jẹ́ pé ọlọ́run pè yín ni ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ tùnú ni <laughs> ìjọ yín máa máa kún gan o. ẹ̀ẹ́dẹ̀kọ́ mi Elédùmarè ò jẹ́ ń jíṣẹ́ pàápàá jùlọ ó níṣẹ́ tí àpè kálukú sí ọlọ́run pè yín ó fi yín ṣe lérí ìjọ ó sì pe èmi náà ó fi mí ṣe lérí ilé ju gbogbo ẹ lọ ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run. ẹ ṣe dáàdi ẹ wò kí Kristi ṣàdáríjì wọn ni ẹ wò ó ti tán ó ti tán pátápátá nínú ṣe ti gbọ́ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ìjẹ Jésù Ọlọ́run àwọn. kí ló tí ẹ sọ ẹ mi má o èmi ò sínú àwọn ọ̀dàlẹ̀ àbí ẹ̀yẹ ọ̀dìlẹ̀ làwọn tí máa ń tẹ̀lé ọ wọn ò sínú ọmọ ẹsẹ̀ ọ̀dà ni wọ́n ti gbọ́ rí sọ fún mi ló ti gbọ́ rí pé ọlọ́run ṣe èèyàn yẹn lóun ọgbẹ̀sán lára rẹ̀ ẹni ọkàn lórí yẹn rẹ̀ ọlá aṣíwájú tó yé gbogbo èèyàn èwo ń tiẹ́ o tó ọ ọgbẹ̀sán lára rẹ̀ ọ tiẹ̀ wá gbẹ̀sán lára ẹni tó rí agbọ́ ni èwo tán ni ti wòlíì ṣé wòlíì ni ẹni tó ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ tí ò ṣe fún ọ ni ah, kí ló dé tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà táwọn fi gìràgìrà bí ọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ọ̀nkú ṣe níwọ̀nba ìgbà tí mo ti bèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀ tó kọ̀ tí ò ṣe tó dẹ̀ ń pè ẹ̀ lọ́lọ́run kó fọ́ mú òkè kémi náà fọ́ mú sàlẹ̀ ń bí. bàbá dáríjì torí pé kàn mọ́ ohun tí ń ṣe. ó máa dáríjì yìí tí ni wípé kó dẹ̀yìn lẹ́yìn ìyàwó mi àti pé mi ò gbúdọ̀ rí ìyàwó mi kó lọ bá wọn ní orí òkè yẹn kájọ máa ṣe gbogbo ìranù tí wọ́n ṣe yẹn mi ò nífẹ̀ẹ́ sí títí mi nìyẹn. ẹ ẹ ohun tó wí ni ni wọ́n ní amúniláyẹ ọ̀jẹ̀bi aya yín ni ẹ kìlọ̀ fún agídí tó ń gbé kì yìí tó bá jọ ìyàwó ẹ lójú ni ìyàwó rẹ ò ní lọ wọ́n bá sọ fún ìyàwó ẹ pé má kú ọ̀nà lé o àmọ́ kó wàá lọ bẹ̀ torí pé ìyàwó ẹ wọ́n máa lọ lù wọ́n pé ìyàwó ẹ kú òǹlé ó kú òǹlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. olórí ẹbí iṣẹ́ pọ̀ púpọ̀ fún mi láti ṣe ní ọ́fíìsì rẹ̀ ṣé o mọ̀ pé ológun ni mí ìlú kan gógó àgbòdo òjókòó jù owó ọkọ̀ yín rè màá tún máa rí yín ó dàbọ̀. <laughs> wọ́n jẹ́rìí dídè ní ọ̀jẹ́ lọ wọ́n bá jólógun èmi gan-an èmi lè tún fàájì ó ń jẹ̀gbọ́n èlémi náà nínú ọ̀jẹ̀gbọ́n láti ti bí ogun ọ̀jẹ́ lọ. bídèmí máa wọ náà kọ ta ló fẹ́lẹ̀ ìjọ lójú ta ló fẹ́lẹ̀ ìjọ lójú òwúrò òbí náà tẹ́ Thank you. that. kó tó lọ mo ti miss ẹ. seriously speaking mm. èmi náà ti miss ẹ. Mm. má wàá fojú mi sọ́nà everything ti wà nù boot kò jẹun nígbà tó yẹ kó jẹun gbogbo mm. provisions everything mo ti kó sínú bẹ́ẹ̀. all right mo ti gbọ́ máa jẹ ẹyin mi ń gọ́. ah àṣìṣe àmọ́ <laughs> àsìkò yẹn síbẹ̀. okay ẹ bọ̀ mo á fẹ́ fún ẹ lélẹ̀ báíbù mi kò fi sínú káì kí ọlọ́run lè sin ẹ lọ ṣe jọ́tà ni. it's a bible. mo sì lù ká àkọlọ mi. jìnnà wa torí pé eh, bí mo ṣe ń lọ màá pẹ́ díẹ̀ ojú àdè máa rọ ẹsọ mi ò ní bírèkì àtẹ torí tí n bá ní kí n mú kí n flinge dànù sí ìwà pariwo ó lè ní ẹnìkan ló kọ ẹnìkan ló kọ kìnnìkan ló kọ but kò lè protect mi màá jù sẹ́yìn boot kó máa protect ẹ̀yin àtàwọn provisions tó wà bẹ́ẹ̀ ah. jẹ́ kó wà lẹ́yìn boot ibi tó deserve hmm. ẹ̀yin ni ẹ jẹ́ kó máa ṣọ́ ẹ má jẹ́ kó ṣọ́ èmi kò lè dá mi sọ. ibẹ̀ ló bá ti báyìí. ìjẹ́ kó bá mi máa ṣe ni. ok ẹ sọ jí mi o ẹ tẹ́kẹ̀ ìyàwó mi o. ẹ tẹ́kẹ̀ sà. ok yes sir. alábi. alábi tí a ní. ọba mú ní májá ọba májá mọ́dẹ ọba mú ní oògùn ọba tẹ́mẹ́ ní ti pa ni ọba tẹ́mẹ́ ní ti mú ni ọba tí ń pàkú tí mú kú tí dé kó lóye àtúntò tó tí ń pa tóró níṣẹ́ ipasẹ̀ ẹni tó ń gbogbo wà tó ń gbogbo dúró ṣọ̀kan láì ẹ̀gẹ̀rẹ̀ ta ni sọ pé ọlọ́run kò ṣé mi tí mo kúrò báyìí. Gbà ó dààmú ọmọ wá, ojú tó rọ̀ yìí ọrùn tó rọ̀ ó iṣẹ́ rẹ̀ ni. Gbà ó Ọ̀run yányànyán, ìrìwọ́ wọ̀wọ́, afẹ́fẹ́ tí yà lù kí oko yáyò, ẹ̀rù ọkọ ẹ̀rù, àrà ńlá tí kò lẹ́jù lé ọ̀run tí gbó ti ju tẹyẹtẹ ènìyàn sá kíjó kíjó. Bàbá àwọn ẹ̀rù, ẹni gbà láíláí, ẹni murikese. Abẹ́ orí òrìṣà tẹ́gbọ́júlé máa lójú kò fi rí ó létí kò fi gbọ́ ó lẹ́nu kò lè fóun Gbadé. Yes sir. Káà ìyá ìdá. Wọ́n ti gbé jáde sà. Mo ló lọ. Wọ́n sọ bí tí wọ́n lọ sà. Ṣùgbọ́n bàtà fẹ́ jáde, ó dà pé wọ́n wọ sùtánà. Mo wá rí pé yes church ni wọ́n lọ nígbà tán jáde. Ṣé orí ò dàrú ṣàgbàdé? Ẹ́ dúró ẹ̀mí ló ni mo ti sọ fún ẹ wípé kò wọ́n máa lá ìyàwó mi láti jáde lọ sí church mo nínú ilé. So kí ló wà mí báyìí fún? Sorry sir. I see. Mo ti lenient pẹ̀lú ijó Abi eré mi ti pọ̀ jù mi ò lójú tó àbí you are in trouble mo sọ fẹ́ pé kó má ti kéèyàn máa kó kéèyàn máa jáde mọ́ o lè tó ọ̀nà ẹ̀ láti lọ sí church láti lọ ṣe kí ni to worship an honor God. so ẹ ẹ̀ mọ̀ pé máa padà wá sílé àbí ẹ àṣé nǹkan tí mo gbàgbé sílé ire ló máa já sí ọwọ́ mi báyìí lónìí you are in trouble let's go. Èṣù mi ṣeun ṣeun ọlọ́run mi ṣeun. Ìfẹ́. A ti sọ fún ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kan tó dára sínú ọjà ìdúró ọgbà. Yóò bá a ṣe é. Ẹ̀ẹ́dínwó. ọ̀dọ̀ hanima bẹ́ẹ̀ ni n ti máa ṣe fún ẹ ní èyí. omi omi omi nínú ṣẹlẹ̀. ẹ máa bọ ẹ máa bọ ẹ wá wo èmi náà mọ. Ah, ẹ jọ ọkọ mi ni mi ò mọ kó tó ṣẹlẹ̀ oyóyá ẹgbẹ́ òun àdúrà sókè oyóyóyá ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ọlọ́gbọ́nà ò wá fẹ́ kó jẹ́wọ́ ara rẹ̀ lórí ìránṣẹ́ rẹ̀ yóò wá jẹ́wọ́ ara rẹ̀ olúwa jẹ́wọ́ ara rẹ̀ olúwa bala rẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ṣe olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì agbára rẹ̀ ti gbọ́ ògo ni orúkọ mímọ́ yìí Jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù ọmọ ọlọ́run bẹ́ẹ̀ lórí òkè yìí o yàgò sátani yàgò ọmọ ọlọ́run bẹ́ẹ̀ lórí òkè yìí o yàgò sátani yàgò. ẹ ṣé olúwa ẹ ṣeun. oh shit. Àpákẹ́ méjì tó wà nínú ojú ẹ̀yìn. Èmi máa yọ kúrò. Tí máa yọ tí o bá ṣe àwọn wá igi mi máa fi sí fi sí àgbọ̀mọ̀. Òkú ní gbọ́ nǹkan kan mọ́ láyé tó fi ní máa gbọ́rọ̀ sí rẹ̀. Mo ní wá ṣe nǹkan mo lẹ́nu ṣe. Tọ́lá ọ̀gá méjì kò lè wà nínú ọgbọ̀n kan. Ọkọ tí mo fẹ́ ló máa òun jẹ́ ọkọ lórí ẹ̀ ni o ó yá náà òun tó wà lókè yẹn òun ló jẹ́ ọkọ lórí ẹ̀ wàá sọ fún mi I really want to know sir I just want to know that is just it I just want to know I need to know òun dẹ̀ kó òun títí náà. òun o ẹ ara mi rírí abẹ́rẹ́ nǹkan ni gbogbo bó ṣe gbàgbà gbogbogbogbogbò igbó mu wàhálà ẹ̀yìn òfò abẹ́rẹ́ nǹkan. tó mà ní. kọ́nà ẹ̀ ni mí ẹ máa ń pe parax. ọlọ́run máa tó mi lọ́ba o ṣe é bìlí pé báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ló jẹ́ ká yẹn fọ́. kí lẹ kó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn. irọ́ ẹ̀yin tí ẹ̀kọ́ ẹ̀yin tí wà ní mọ́tò yín ni gbogbo bó ṣe gbogbogbogbogbò wàhálà ẹ̀yìn ọ̀fọ́. ẹ wá ní bóyá torí báàbù tó gbé sẹ́gbẹ̀ẹ́. èmi wá sọ pé bíbélì tó wà lẹ́gbẹ̀ẹ́ yìnyín ló jẹ́ kẹ́yìn yẹn fọ́. èmi dẹ̀ fọ́ báyìí ẹ̀yìn ò dẹ̀ fọ́ èmi lọ́dọ̀ ní kí báàbù mi máa ṣọ́. ẹ bọ̀ wá fún báàbù ti kí ló rí sí. ṣe jọ́ta ni. ìtẹ̀ báìbù ti ká torí pé bí mo ṣe lọ máa pẹ́ díẹ̀ lọ́jà máa lọ sí ní ìlú èdè rẹ̀ torí tí bára kí mo kí n fúlẹ̀ gẹ̀dà mi sí ìgbà parí ó lè ní ẹnìkan ló kọ́ ẹ̀ ẹnìkan ló kọ́ nìkan ló lọ. but to dey protect me I just say you to come and protect me and our provisions to come. jẹ́ fún wa lẹ́yìn tó tó ti sára. ọlọ́run ni ayé ọlọ́run ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbádùn ẹ̀gbọ́n wọn ti wọn ní báràkì àbí. hemograma. Hemograma. Escreva. náà ò ní fẹ́ wá torí mo ti wọ̀nù wọn ẹ fún mi ní nǹkan tí mo bèrè or else máa gún yàrá. সময়ে wo ló wà láàrin aláṣọ funfun àti pupa pa fún ẹ o ò lè fẹ́ Gbénga màá fẹ́ kó o bó sì gbòòrò kó o yan ọkọ míì fúnra ara ẹ mi ò lè fọwọ́ sí o I can't do it mi ò lè fọwọ́ sí o lè fẹ́ Gbénga. sísá mi sísá mi kí lẹ́yìn sọ ah, ah, ọ̀dọ̀ mi nìkú wà kò lè dìgbà tí ẹ bá sọ fún oúnjẹ kan ló dáa kí n tó mi lè tó máa ṣara mi lóore ẹ lájà ń lóṣù ká tajà ká fowó ẹ̀rọ̀ bọ̀ ara wo gan lamọ̀ tó bọ̀ máa dá igi yóò dá àjọ lò tọ̀hún ò dá àjọ láàrò ọjọ́ wo gan la fẹ́ sọ oúnjẹ jìnnà sísá gbẹ̀ngà ni mo máa fẹ́ gbẹ̀ngà ni màá fẹ́ o. sọ iwájú mi náà ló ti dúró sí tó ti ń pòwe yẹn o ò dúró síwájú mi ò ń pa oríṣiríṣi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ o lè fẹ́ gbẹ̀ngà má jẹ́ kó máa tàn ẹ́ má jẹ́ kó máa tàn ẹ́ wo sórí màá gbẹ̀ ẹ́ nímọ̀ràn ọlọ́run ṣe ọmọ tó da ní ẹ̀ ọkùnrin lẹ̀ kún gbòòrò ọlọ́run níbi tá wà yìí ní ikun mẹ́rẹ̀ ni yìí olóríire ọkùnrin wà bẹ́ẹ̀ o wàá fẹ́ kó la ojú ẹ̀ dáadáa kó o bọ́ sí gbòòrò kó o wọ́n máa aládùbáríkà ọmọ tó ní pé ọjọ́ ọ̀la ẹ̀ ó ṣe mú yọ̀ngọ̀ ó lè fẹ́ gbẹ̀ngà wo mo dọ́dọ̀ rẹ. gbẹ̀ngà ni màá fẹ́ ikọ̀ tó bá wù ní kẹ́ ṣe gbẹ̀ngà ni màá fẹ́. dúpẹ́ dúpẹ́ hmm, sísá mo fẹ́ rí sísá ibo lẹ́wà mo mọ̀ wípé àgbàlagbà tó ń sáré nílẹ̀ kan kí ìkòkàlẹ̀ dájúdájú ní tí kò sí tàrí yìí o. àbí wà tàǹtí ẹ̀ tún ti jà. àti ìjà torí ká má bàa jà náà mo ṣe wá rí báyìí. ó kárẹ̀ ajé òkè ṣàdìdì gbò kí ló wá ṣẹlẹ̀ o. sista ẹ ṣe lórí ọ̀rọ̀ gbẹ̀ngà náà ni ariwo mi ò lè fẹ́ gbẹ̀ngà ni sista mi ń tẹnumọ́ bí iṣu àtẹnumọ́ràn wọ́n dẹ̀ ní kí sóbìá tó degbò olúkànbí là ń ké sí torí ẹ̀ mo ṣe wá bá because oníwárapá ló kọ̀gùn sọ̀rọ̀ ẹni five and six mọ́ that's why mo ṣe wá báyìí ẹ bá wọn sọ̀rọ̀ níbi tán ti ń gbọ́ tí babaláwo ń bá wọnú ẹ̀kú tán eégún ẹ̀ ṣòro sùn mọ́ kò sí babalẹ̀ tó máa ní kí n má fẹ́ gbẹ̀ngà gbẹ̀ngà ni mo máa fẹ́. ibi tó sọ̀rọ̀ ó yé mi òṣìṣẹ́ rẹ̀ ó máa ní sùúrù gidi gan ni torí a gbọ́dọ̀ sọ wípé bí ìjọ ṣe gùn tó la ṣe máa dálẹ̀ a máa súnlé mọ́ ọ̀ ẹni tí ọfà ìfẹ́ tó bá bá rí ló lè mọ bí oró ìfẹ́ ṣe rí lára ibi tó sọ̀rọ̀ dé ibi tó sọ dé gbogbo ẹ̀ pátápátá ló yé mi èmi náà máa wá pe àǹtí ẹ̀ má sì tẹ̀ dáhùn má jẹ́ kó mọ̀ wípé oró ìfẹ́ ó le lára ọmọ ìfẹ́ ni bọ̀ má jẹ́ kó yé tóbi tó bá ń gbọ́ ṣó rí èmi ni kò wá bì mo dẹ̀ mọ̀ pé lágbára olóko náà má bì. ó fẹ́ tàkẹ́ bá wọn sọ wọ́n dẹ̀ gbọ́ níbi tó ti ń gbọ́. wọ́n á gbọ́ bí tẹ́ ti fẹ́ kí wọ́n gbọ́ wọ́n á dẹ̀ ṣe nǹkan tẹ́ fẹ́ jókòó sí jàmù mm. èmi náà tó jókòó sí jàmù nígbà tí mo ti tẹ́tí fi ẹgbẹ́ ẹnu kan báyìí tẹ́tí fi ń súnmọ́ <laughs> ṣé wàá lè ṣe yín lálejò báyìí. ẹni tí tẹ bá fún mi náà ni màá jẹ. ẹni tí ta ni bá fẹ́ àbí ẹni tí tó bá rí ní kíchìn yẹn tó máa dáná oúnjẹ fún rẹ tó máa jẹ. sista náà dà o ìwọ nínú ilé mi wọ́n sì kíchìn kó lọ́wọ́ àkọ́tọ́ máa jẹ jàre ń pẹ̀rẹ̀ lálejò. did you just call me? ẹ pè mí ládìtì àbí is that it. mo pè é ládìtì kódà mo lè pè ìyá ẹ ládìtì yálà ìyá ẹ ládìtì ẹ tí orúkọ mi ìbá tó wà tó burú ju àdìtì lọ call me more names tó bá wùn yín ẹ pè mí wèrè tó bá wùn yín ẹ pè mí lápáyàn tó bá wùn yín kẹ ló lè ní mi gan i don't care you don't care will you mi ò nílò láti ṣètè lólè torí pé ò lè ní oh. bẹ́ẹ̀ni. Now, Winger, tell me, you two got appear again, apart from èyí tí mo Two hundred thousand naira tí mo kó sínú save mi nínú yàrá yẹn. Ta ló jí kó? Padà, èmi ni mo kó. Three hundred and fifty thousand naira ni mo béèrè lọ́wọ́ yín. Two hundred thousand ni mo ṣì kó. Ẹ wo, ẹ bá try láti rí owó kan tó tún miss. Ẹ má ṣòkò wa o, balance mi ni mo mú mẹ́. Goodbye. balance ti ẹ lò wọ́ máa ṣòro ọ̀dà báwo ni ó lè ti jẹ wọ́. ìyá alájà ẹ ni mo jẹ lówó àbí ẹ tó tún ṣe fẹ́ kówó mi ṣe balance ìwọ ọmọ tí wọ́n tí wọ́n bí tìyá ẹ̀ ò kọ́ yìí. gbẹ́gbà. gbẹ̀ngà ọ̀rọ̀ yìí ò láriwo rárá torí àgbà tó gbé omi nínú kan kì í ṣé ọmọ orúkọ ẹ ṣá ìwọ gan-an ló yẹ ká máa pè ní ẹsẹ̀ gírì gírì nílé àńjọ̀fẹ́ torí pé fàájì pọ̀. àdẹ̀jú ìbẹ̀rẹ̀ fàájì fẹ́ẹ́jì fàájì ẹ̀jẹ̀ ayé ìfẹ́rí ikú lè bá torí táà ló lè bá kú ààrẹ rẹ̀ nìkan kan fún bẹ́ẹ̀ ká fún ọ̀ nínú rẹ̀. ẹ̀wọ̀n ní gáìsì àdúrà tó lè fi bí wọ́n ṣe ní torí máa kọ́ láti ikú kẹ̀ lójú ẹ̀mí wa ikú ò kí ń pa balẹ̀ ikú ò ní pa gbẹ̀ngà fún wa. láìláì olójúkò ló máa ṣiṣẹ́ nígbà tó kó dìjà wá big girls méjì ìrora tó tún wá fẹ́ kú dúró ní pákéjì lásán lásán à ah, ó ga ò níyàn ọkùnrin ìjà. kò ní yẹ torí pákéjì yẹn gbà mí ó máa ní ìtọ́jú máa ń ló máa lọ. ẹ jẹun ẹ jẹja ẹ jẹ gbogbo ẹ sí mi lọ́rùn. iná lọ́mọ aráyé lè fà kó o lè fa èdè kò sẹ́ni bọ́ọ̀lù. lórí láyà kò tún wá wọnú ilé mi wá. ṣòro dúpẹ́ tó wọ̀ yìí ó ń sẹ́yìn tó lè fẹ́ o ó kò lè fẹ́. ojú tí mo bá tún wá rí ẹgbẹ̀ ní dúpẹ́ ilẹ̀ aga jù ẹ lọ ṣòro dùn tí mo dì í. ó parẹ́ mi sún. sísá mi yá sísá mi ò láìkẹ́. orí bó ṣe ló dẹ̀bi àtọ̀lé. ìyàwó. àǹfààní wà fún ọkùnrin láti gbé ilé ìlú wọn pẹ̀lú ẹ̀kọ́ sí kò dúpẹ́ èmi àti àlejò gbé nílé àlejò gbé nílé ìtorí ẹnu mi ò ká ẹ ẹnu mi ò ká ọ̀rẹ́ fẹ́ máa gùn mí bí àgàrà tó ti rí olóko ní jẹ́ àrùn kí wàfà náà wá jẹ́ agùnmọ̀tẹ̀ dúpẹ́ mi sọ̀rọ̀ wọn náà tọ́ sí ti ó ti níbi tó fẹ́ lónìí yẹn lórí mo ti wá yọ̀ǹdẹ̀ báyìí you are free to go you are free to ṣe bí ìyàwó ti bí yẹn mo ti yọ̀ǹdẹ̀ o free ṣùgbọ́n ṣó ti rí mi ò fẹ́ rí ẹni sàkárì mi mọ́ mi ò fẹ́ rí ẹni sàkárì mi mọ́ you have to go. má dá mi ní sọ̀kọ̀ kẹ́ Lórí ẹjọ́ báyọ̀ kì í tọ́ kẹrù ẹ wo pé àtìgbà táwọn pẹ́rẹ́ǹtì wa ti kú ẹ̀yin ni bàbá mi ẹ̀yin náà nìyá mi kò débi kò sára kọ̀ọ̀kọ̀ èdè ó ti rí ọ náà ọdẹ ló ń ṣe mí èdè ẹ máa ẹ̀ kí yìí sí. Um, babes. Yes, sir. Mi ò ní fẹ́ jẹ́ kó wo ariwo ọjà. Ẹni tó ń bá lọ́jà gangan ni kò kọjú mọ́. Ṣèrí jẹ́kẹ́lẹ́ gan máa pẹ́ gan. Ẹ̀gàn òní kò yín má dùn. Nǹkan kan dẹ̀ dá mi lójú pé lójú ẹlẹ́gàn báyìí lèmi àti di tún kọ́ta You're somebody I cherish a lot. Mo mo kì í fọ̀rọ̀ ṣeré rárá. So, má bẹ̀rù from the bottom of my heart. Mo nífẹ̀ẹ́ gan ni. Mm, fine but <laughs> erosion ṣì ń bà mí. ok kí ni kò tó ń bẹ lérò. àwọn ìròyìn tí mò ń gbọ́n pa iná ni. <laughs> mo fẹ́ jẹ́ kó mọ̀ pé ìfẹ́ ó tóbi gan lọ́kàn mi mi lè kí n fọ̀rọ̀ ṣe rárá lórí gbogbo nǹkan táwọn èèyàn sọ èèyàn burúkú ni ọmọkọ́mọ ni kò múra dáadáa oníwà jàgídíjàgan ni ìwà burúkú ẹ̀ ti pọ̀ jù ṣòro mo not rí mi sí everything didn't change me alone. lo i'm i'm i'm becoming a better person. àìní nǹkan máa yí padà sí i born àbí new born. born again nice one. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. So anyway. unimaginable gbẹ̀ngà kẹ̀ ọmọ tá a bí léere tá a tọ́ ní léere tá a tún wá rán ní ọ̀kan nínú àwọn iléèwé tó dára jùlọ nílẹ̀ yìí ṣé nǹkan kó sí lórí ni àbó máa ń gbóná òdìdí ẹ̀ tẹ́ ẹ̀ tó mọ̀. ṣeré gbogbo ìbéèrè tó ń béèrè yẹn bẹ́ẹ̀mi náà ṣe ń bèèrè mi padà nìyẹn tí mi ò rí ìdáhùn ẹ̀yọ kan báyìí sí. ọ̀rọ̀ gbẹ̀ngà tó wá fẹ́ di adìyẹ bàlókùn aró orókùn aró òdẹ̀rọ adìyẹ ore: critical assignment lọ́rọ̀ ẹ o tactical approach ló yẹ ká fún un. <laughs> ọ̀rọ̀ gbẹ̀ngà ló máa fún ní tactical approach hmm, I see kò sí wàhálà ríra yín jọ tactical approach yẹn wàá bá mi fún abọ́ ò gbẹ̀ngà tá à ń sọ̀rọ̀ ẹ̀ ṣòro ọmọ mi ó ń fagbó ó ń fa sìgá ó mu pàrágà gbogbo àwọn pépèpé yẹn ló mu tó bá bá vodka lọ́dọ̀ mi á tún rọ̀ mu tó bá ti wáyé tó kọrin tí gbogbo kẹ́míkà ti pòpọ̀ méjì àtomi ara tí èéfín tibí ti dọpọlọ rú ọmọ mi á wá lọ yọ àdámà lè yá ìkáàkiri nílé. ta ni yẹ ta ni tẹ gbẹ̀ngà o. gbẹ̀ngà tó wù ó ni ah, ṣé gbádùn sá. Ah. mi ì rírú ẹ̀ rí ọ̀rẹ́ ká ní mo bí tó méjì ọmọ yẹn ni màá ti pa yẹn. wọ́n ní agbára báyìí. Ah, hm. ẹkùn ẹkùn ló dé yẹn. lógun lẹ́kọ̀ọ́. ah nìyẹn. wíwí ẹ lẹ́ẹ̀. Hmm. ẹkùn ló dé yẹn ah, òun ni bàbá èmi lọmọ àtàná ló ti lọ. Ah, gbẹ́gà. <laughs> daddy welcome. Ah, ẹ ra sà eh, ẹ má bínú mi ò mi ò láti wà rude but rugged sí o máa ń dàbí rudeness at times <laughs> how you doing sir. hey what a pity. pity ẹ̀ kí ló dé tẹ̀ ń pìtì mi aláyé ń ṣayé ẹ̀yin èèyàn ran gimú kí ló fẹ́ fà yẹn wá ẹlẹ́fẹ́ mọ̀dé abájọ abájọ gan ò ní í fàyè lẹ̀ fún yín <laughs> it's good to have fun. ó ti yé mi o lè wọlé lọ. thank you boss papa. <laughs> kò burú practical approach ẹ̀ ń bolo kó sí. Hmm? practical approach. nǹkan ti bàjẹ́ mọ́ mi lára ẹ̀ kàn má wò mí ràn ṣá. Ah! Hmm. Hmm. Eh. bíbá òde jọ kí ni mo ṣe fún ẹ. àfẹ pẹ̀lú bí eléyìí tó bí mi ṣùgbọ́n sà ṣòyí mi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ rù bí ó ṣe wà yìí experiment lásán mi fẹ́ fi ṣe wáyé ẹ̀dá. bíbá jọ òkè òde ti fẹ́ tó wà láàrin mi. òde níjà fẹ́ tó ń bẹ̀rẹ̀ fún mi ayé fẹ́ òníra ó ní ẹ̀wọ̀ kò lè sí ìwọ tó kọ ìfẹ́ nínú ayé mi àtẹ̀wọ̀ láyé sórí bó ṣe wà àjọ ẹ̀rọ náà ti wá rí i pé àlá burúkú ni mo lá yẹn ẹkún kì í ṣàpẹẹrẹ oore o ẹ̀jẹ̀ Jésù kò ní jẹ́ kó sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ nítorí ìdí èyí màá fẹ́ kó jáwọ́ nínú ọ̀rọ̀ Gbẹ́ngà pátápátá dúpẹ́ Ọlọ́run ní jẹ́ kí n fojú sunkún ẹ̀rù ẹlẹ́dàá àwọn bàbá wa náà adẹ́màdúró tì. àmì sísá mi èmi náà ò ní fojú sunkún yín lágbára Ọlọ́run. ṣé o ti wá rí gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ ọ̀rọ̀ nínú ilé mo fẹ́ ká jẹ́ kó di ohun gbàgbé mo fẹ́ ká gbàgbé ẹ̀ pátápátá you are still young kò sí nǹkan tó ṣe ọ̀rọ̀ lọ́pàá ọ̀rọ̀ lẹ́sẹ̀ tó bá bọ́ sí gbòòrò just calm down o máa tó wà òkè tó já lálùbáríkà you are going to get ṣé o ti gbọ́ mo dẹ̀ wá ń gbàdúrà fún ẹ pé ẹlẹ́dàá àwọn òbí wa kò ní jẹ́ kó gbé egbò eléegun. ẹ ṣé gan-an sísá mi <laughs> ẹ ṣé mo dẹ̀ promise yìí pé láìpẹ́ ẹ máa rí changes. Ah, àbádúpẹ́ o. <laughs> kí lẹ ti wá rí jẹ báyìí. ẹ oúnjẹ kẹ tó mọ̀ pé mo wait kitchen mi ò dáná mo ti ń wá gúlátà rò pé gbàgbọ́ mo tó dé. anyways èmi kókò yìí ti dé ẹ jẹ́ kí n lọ prepare ẹ̀kọ́ tá a máa jà. <laughs> o ṣe ah, o mo fi kún sẹ́nu bá sọ̀rọ̀ gidi ẹ̀ ó dẹ̀ gbọ́ sí mi lẹ́nu inú ṣírò inú ṣírò nílẹ̀ owó ṣírò. orí orí pati yìí. ó ga ó serious. kò sí tí wọn á tán. àwọn ah, ò mú kéèké o ṣe ló ń kó gbogbo ẹ̀ láńlá. let's i forget jàre ọ̀rẹ́ eh? ọ̀rẹ́ onílé ibi tó bá ka imú báyìí láti máa sọ hmm. ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn suspense ó da ọ̀wẹ́ sọ ọ̀wẹ́ jẹ́ o. ibi tí mo lọ jìnnà o ibi tí mo kàn yà náà ló pọ̀ ni ó jẹ́ má yà káàkiri ṣé o mọ̀ pé mi I better go straight to the point. My point is this o dúpẹ́ ló wá bá mi lè ó ní ṣe lo insist pé òun ò gbọ́dọ̀ ní anything ṣe pẹ̀lú Gbénga. Of course mo insist bí mo dẹ̀ má ṣe ṣe nǹkan mi ọlọ́run kò yí padà I insist. èmi tẹ̀ rò pé bóyá ká fún bọ̀bọ̀ yẹn ní trial ni àbí. Ah, ah. Rọmọlá bọ̀bọ̀ wo ni ká fún ní tíráyà ṣé Gbénga tí mo dẹ̀ rò pé onífẹ̀ẹ́ mi àṣé ọ̀tá tó fojú pamọ́ bí ọ̀rẹ́ ni ẹ mm-hmm. pẹ̀lú àdúrà àlá tí mo ní mo lá láàrin Dúpẹ́ àti Gbénga o tún wá sọ wípé kí n fún wọn tíráyà mi ò lè gbà láéláé they can't wọn ò lè fẹ́ra wọn àbúrò mi ò lè fẹ́ Gbénga o ókè wọn ti wá kí àbí Dúpẹ́ ti mú Gbénga wá sílé ẹ̀ gbàtọ́ dẹ̀ ń bọ̀ wọ́n kẹ́rù wọ́n kẹ́rù dání àbí. Mm-hmm. ó ní tí ò bá ń ṣèyẹn ò máa bá mi sọ nǹkan tí ò make sense kí Dúpẹ́ àbúrò ti tèmi kó fẹ́ Gbénga no kò lè ṣẹlẹ̀ over my dead body mi ò lè gbà o in fact mi ò rò pé a lè continue trip yìí mo wà bẹ́tà kó já mi i will take a cab. owó náà mọ̀ mí dáadáa wọn pé mi kì í ṣe ibi náà wọn ò dẹ̀ gbé ẹni tí wàá fún mi èmi kàn ń wò gẹ́gẹ́ bí. kí ni nǹkan tó ń wò kí ni nǹkan tó ń wò Rọ̀mọ́lá òun ṣé bí ìnà òun ṣé bí ìnà òde òde ń wò ó mọ̀ pé Yorùbá náà ló sọ pé tẹnu bá ti jẹ nǹkan kò kí lè sòótọ́ mọ́ ni òótọ́ ọ̀rọ̀ máa korò if not for that ìwọ gan wàá pe dúpẹ́ jókòó fúnra rẹ̀ gan wàá máa bá mi sọ fún pé àǹtí ẹni ò lè fẹ́ gbẹ̀ngà o wàá máa kí mi lẹ́yìn ni kì í ṣe pé wàá máa pè mí wàá máa bá mi sọ rubbish talk please it's so no ó lè tó it's annoying i don't want to hear it. ẹ má bínú ah! Ah, inú ilé ẹ tí mo ti bí ẹ náà máa já ẹ. kò dífá o kò dífá because nǹkan tó tún fẹ́ máa sọ yẹn sì kò bá mi lára mú ìdè nífẹ̀ẹ́ kò di nǹkan tí ò ṣe tèmi kò di sí mi lórí mo máa bọ́ọ̀lẹ̀ o. n ní fi gbà kó bọ̀ kún nínú n ò ní jọ̀wọ́ sílẹ̀ mọ́ ìfẹ́ mi n ò ní gbàgbé rẹ kòkòrò kòkòrò sọ èkùrọ́ ṣáni alábàákú ẹ̀wà n ò ní fi gbà kọ́ ọmọ kan nínú mo ṣọ́ torí àǹtí ẹ ti tọ́ sókè báyìí ó fojú gbà ní ó ní ìpinnu òun ò lè yí padà kò dẹ̀ lè yí padà láéláé. Mm-hmm. pé mi ò lè fẹ́ Gbénga. bẹ́ẹ̀ ni nǹkan tó takú sí nìyẹn pé kò sẹ́ni kankan tó lè bá òun sọ ò lè fẹ́ Gbénga bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó sì bínú sí mi gan láti gbà yẹn títí di ìsìn tí ò tẹ̀ ti fẹ́ gbọ́rọ̀ ẹnu mi rárá ó ní àyàfi kí n má bùn sọ àbí kí n sọpọ́tò òun kémi náà mú kanu méjèèjì kó ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tó ń sọ ìmọ̀ràn tèmi fún ẹni wípé fi Gbénga lẹ̀ kó wáyàwó tiẹ̀ síwájú kí ọlọ́run ó pèsè ọkọ alálùbáríkà fún ìwọ náà o ò ṣáà lè fẹ́ kí àárín wa àti àǹtí ẹ̀dá àgùn torí ọkùnrin kan o ò lókè mi lẹ́yìn oòrùn mọ̀ pé oyún kan náà ló ní o. ọlọ́run mà ní jó rọrùn ẹ̀kún ṣé wọ́n mọ̀ wípé ẹni tí òdo kò bá bẹ nìkan rí ló máa sọ wípé kò bá bá tòun nìkan ló gùn jù lágbàáyé tó bá dókò bá bẹ lómi rè á mọ̀ wípé bàbá àwọn olóko lẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé mi wò ó irú ọlọ́run ọba nìkan ni ò sí irú èèyàn pọ̀ lọ́ba ìjàbọ̀ràtà ni tó bá fojú ẹlẹ́bà wà ọkùnrin tó lálùbáríkà tó dáa tán tó lówó ojú gbẹ̀ngà lọ yẹn tí wàá fẹ́ ìwọ ọkàn ni kò ṣíjú ẹlẹ́ kọ́ lọ́run ó pè títí ẹ fún ẹ. sísá kìlẹ̀ sọ ṣé mo bí tèmi àti Gbénga dì sí ni. èyí tí wọ́n fẹ́ káàrin wàtà tí ẹ náà bàjẹ́ ní báyìí títí ẹ náà ló ń sọ fún ẹ ọjọ́ ọ̀la ìlà ń sọ̀rọ̀ ń pa èyí. wo èmi ò kí ẹ o. ò wá kí ẹ nǹkan tó à ń tẹ bá ní kò ṣe ló máa ṣe lọ́dọ̀ èmi nǹkan tó à ń tẹ fẹ́ kó ṣe gangan lèmi gan máa ṣe báyìí èmi náà support kò fẹ́ Gbénga. bẹ́ẹ̀ ni. ní jọ̀wọ́ sílẹ̀ mọ́ ìfẹ́ mi n ní gbà what kí ló sọ lẹ́nu ẹ tí o ti rìn náà kó jẹ lánàá bàgà báyìí ọ̀rọ̀ lẹ́yìn o ti rìn rárá pẹ̀lú òun àbábá ìlú ìgbà lórí kan so in this twenty first century lẹ́nu ká máa fà yí ọkùnrin lọ́wọ́ pẹ̀lú ìbáyìí lọ́wọ́ pẹ̀lú ìbáyìí lọ́wọ́ fẹ́ don't you actually think ẹni tó bá máa fẹ́ you supposed to come to terms with that person kẹ́ tó lè settle down ìwọ òjẹ́ fíìpù wà ti gé gbẹ̀ngà ti ń bọ̀ from a very long way kẹ́nìkan tó wá ní pé òwúrọ̀ fẹ́ gbẹ̀ngà mọ́ òjẹ́ sọ fún ẹ tí sísá ẹ̀ bá ṣe ń gbé wá fún ẹ gbígbóná wò ó má gọ̀ọ́rẹ́ o tètè dá padà fún wọn kó tó tutù torí tó bá fi lè gọ̀ọ́rẹ́ fi ṣáájà àbálẹ̀ ẹ̀ mú ní tó bá ti gọ̀ọ́rẹ́ báyìí tètè sáré sí i o dẹ̀ lọ́rẹ̀ àbó orí mi rí o ti tètè sáré fún ẹ̀mí ó lè gbé fún wọn ní yes because àtàtà ọkùnrin ti wá ti sísá mi nìkan ni mo rí kò sẹ́bí kò sára àwọn ọlọ́dúnrún fún gẹ́gẹ́ bí ìyá àti bàbá ikú tó bá fẹ́ kí n ṣe So, what you're trying to tell me now is pé gbẹ̀ngà kò sínú picture kò sínú fíìmù mọ́ kò sínú ọkàn mọ́ ò lọ́ọ̀fẹ́ bó o fẹ́ mọ́. Ah, wọn kọ́ yàn wọn sọ fọmọdé kó má dẹ̀tẹ̀ tó bá ti lè dá gbogbo mi wò ó ṣọlọ́rẹ̀ wò mí dáadáa sórí mi ṣàpàdé. Ah, ah, ṣé wọ́n ń bínú ni. àá bí wọ́n fọ ìbínú tiwa jẹ́ wọlé máa lọ sílé tì ṣùgbọ́n má pẹ́ dé lọ́la ṣá. all right ma ó dára bọ́dá gbẹ̀ngà ìpẹ̀lẹ́. ṣùgbọ́n kí ni. Mm-hmm. Ah. Ah, ṣùgbọ́n kí ni ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́ pẹ́ ẹ̀dẹ́ ah, ó lè di attack ẹ̀dẹ́ that's not nice. Ah, ẹ jọ̀ọ́ jàre àbúrò kí ló tún dé. ẹ ṣe gan ni sá ṣùgbọ́n tí mò try láti sọ kì í ṣe ṣùgbọ́n ìbẹ̀rù rárá àmọ́ ṣùgbọ́n ìkìlọ̀ ni kí ni ohun gan-an tí ẹ kó lọ́mọ yẹn láyà tó le tó tó bẹ́ẹ̀ Awa, àwa bẹ́ẹ̀ ni nǹkan try láti sọ fún yín ni pé kí ni wàhálà tẹ kó lé ọmọ yẹn láyà tó fi ń ronú tó tó yẹn at his age. ah ah dókítà títa ni kó lè ta ni láyà ẹ̀ta ni bàbá onítọ̀hún tó tó kó nǹkan kan lé Gbénga láyà tó bá níta ló kó nǹkan léèyàn láyà òun gangan ló kó jọ̀gbọ̀n lé ilé ayé tiwa lọ́wọ́ tó bá ń sọ pé ọmọlógún ọmọ nídẹ ọmọ nísinsìn kùnú sìn ẹ má wà lọ síbòmí ilé wọn bí ló ń gbé òun dẹ̀ ní Gbénga but um, ṣóṣà ti wà òkè. ààrẹ ti ń balẹ̀ a kàn ní láti avoid àwọn kankan kó má bàa lè jẹ́rìí ṣe mọ̀ pé ó ṣe kiri. ẹ̀jẹ̀ ríru. ló ń jẹ́ ká fojú sunkún mu. àmì. ọ̀rọ̀ àmì kan lélẹ́yìí o a ní láti work towards it. Ah, ah. ẹ dókítà ìwọ gan fún ẹ̀jẹ̀ tí ń kí àwa ń sìn. tó ní. Hmm, àti pé jẹ̀rù ẹ̀jẹ̀rù tó ń sọ yẹn ah, ṣé gbogbo ẹ̀ ló doríkodò tó yẹn ni torí nígbà táwa wà ní age à ń fa oríṣiríṣi kòkòrò àkókò rẹ sẹ́jẹ̀ ruru kankan kí wàá ló fẹ́ fẹ̀jẹ̀ ruru fóun. anyway uh, that aside um, báwo ni ara ẹ̀ sìn. ara rẹ̀ ti balẹ̀ ó kàn ní láti rest ni ó ń sùn. ó ṣe gan. thank you so much. ṣe uh, um, director god bless you. ọ̀rọ̀ ẹ ṣe kọ̀ tí n bá ṣe ohun tí mo ṣe yẹn fún ìdílé yín ta ni n bá tún ṣe fún. ìdí tí mo sọ pé ẹ ṣe ni pé um, ọ̀pọ̀ ènìyàn ló máa rí nǹkan tí ọ̀rẹ́ wọn ní tó fẹ́ bàjẹ́ tí wọ́n máa ṣe bí ìpè kó kàn wọ́n so but fún yín láti ṣe àdúró wàhálà yẹn láti mọ nǹkan tí mo fi ń ṣe gbogbo wà tí mò ń wú and all that ó jẹ́ ká kí n yẹ. lóòótọ́ ló sọ but ọ̀rẹ́ mi àti bàbá ẹ̀ ó ti kúrò ní ọ̀rẹ́ lásán àti dọmọ ìyá ṣorí tí bá wá ń wo nǹkan ẹ̀ tó ń bàjẹ́ tí mi gbìyànjú rárá láti túnṣe bí ẹni tó ní akọba but now that you've promised to turn over a new leaf then everybody will be happy. <laughs> Trust me, mark my words, mark my words. Um, ẹ ti jẹ́ kí n realize pé uh, kò sí nǹkan gidi nínú káwo ìwàkuwà kò dẹ̀ sí dansaki fọmọ tó bá ń ṣe jàgídíjàgan you understand then more so ẹ ti jẹ́ kí n realize pé ipá ìrìn ó kàn máa ń fa nǹkan burúkú wá ni èèyàn lè lọ kan lápá kó kan lẹ́sẹ̀ àbí kó tún gbàbẹ̀ lọ sọ̀rọ̀ so trust me you hear something good soon yeah, for real. inú mi á dẹ̀ dùn ayọ̀ mi á kún ṣùgbọ́n kó tó máa lọ jẹ́ kí n fẹ́ wà kó àbí kò big boy ni. ah no no no no <laughs> You're more like my father so a hundred thousand won't be too small. huh? <laughs> yeah. <laughs> màá rí ẹjọ́ mi. Ah, ẹ ti yọ owó kúrò lápò. jẹ́ rí ẹjọ́ mi. no problem ọlọ́run á pèsè fún yín don't worry. that's my boy. yeah yeah yeah yeah yeah yeah yeah. ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ yìí. I'm tired. you're tired wọ́n fi yín jo ìyàwó díẹ̀ lè bá nìyẹn kárẹ̀ wọn ayé ẹ̀rẹ́sẹ̀ sí ìnà lẹ́mi kọ́kọ́ ẹ fẹ́ mi ìtàkà ìtàbí. nọ nọ yà yà yà yà shut your mouth i'm sorry sorry for yourself i'm sorry i'm sorry. wọ́n ti bá mi dán wẹ́rẹ̀ wò mẹ́. yes sir yes sir. Ah! ló ṣe yín. Mm. sorry. Ah! tẹ́ mọ̀ sí ọmọ yìí. Ah! Ah! ah! Yeah! Bàbá, kí ló dé tí mo ti ń tẹ on látàárọ̀ tẹ́tì tó wá ṣí gate? Mo sùn ni. Ẹ sùn. Kí ló ṣe yín? Ó fẹ́ rẹ̀ mí díẹ̀. Mo kàn mánéjì ara mi náà ní àti àmì. Kí ló wá dé tẹ́tì complain fún dáàdì látànà? Ibà lásán ni. Mo ti ra àwọn oògùn tí ó yẹ kí n lò tára mi ò fi yá dáadáa. Ọlọ́run iṣẹ́ ẹni náà níṣẹ́ ni ó mọ̀ jẹ́ àtàná gan ni ṣùgbọ́n ìdí iṣẹ́ láti mọ nílẹ̀ èèyàn gbọ́dọ̀ fi iṣẹ́ ẹlẹ́kọ̀ọ́ mọ̀ fi gbá mìntín. ẹ gbà yeah kẹ́yìn náà fi ra one or two things kẹ́dẹ̀ make sure pé rest man. kò sí gan o kò sí orí pẹ́ o. tó bá máa fi dọ́là ẹ ti wà much much stronger. ẹ rest o. Oh. bí nìkan tán àṣé lóòótọ́ ni pé àlàgọ̀ ọmọ tí ń fúnni lẹ́gba tí ń nani lẹ́gba lójú àlà nígbà tá a sùn tó wá dojú ayé tó ka owó léyìn lọ́wọ́. ló dé. sí kọ̀kọ́ má dẹ̀ jẹ́ ń gbọ́ pẹ́ lẹ́nu ẹ̀ tó bá pariwo màá kọ́ pa ẹ̀ dànù ni. tẹ ẹ tó bá ga lẹ́rọ̀ ó máa wà òkè mo ti ń bá bẹ́ẹ̀ gà ti ń bá gà fúnra mi àbáláàrú ẹ̀ ó àbáláàrú ẹ̀ kí ni ìṣe ọ̀gbìn ẹ̀ tó ń wà báyìí ta lọ́kọ́ ọwọ́ ta ló ti bá. orí ti ń bọ ọkọ kiri bí ọmọ oníyìnbọ. bí kọ̀lọ̀kọ̀lọ̀ rẹ ọba tiẹ̀ wá pẹ́rẹ́ jẹ́ kó gbọ́dọ̀ sọ́dẹ̀ tiẹ̀ lọ́tọ̀ yẹn ó wá sọ rẹ di àṣà ó wá mú òròmọdìẹ olóròmọdìẹ òfin pata. ṣé torí pé bàbá rẹ lówó àbí torí pé ọjẹ àmì ìrọ̀bà àbí àbí torí pé ọjẹ sọ́jà yẹ sọ fún ọ ìyá ń gbẹ fọmọ tí ọgbọ́n ẹkún gbẹ fọmọ tí ń sákiri orí orí orí orí orí tí ń ṣe orí orí múra rẹ orí ìkẹrìn tó gbé nǹkan tí ọwà kọ̀ǹpátìbù méjì sí rí ara wọn ń bò ní àkekèé àti dọ́là tí wàá yọrí ara wọn rí ẹ àánú ẹ ṣe mí ọlọ́màjò jìyà lọ́jọ́ iwájú. rapa ṣe ti san pẹrẹpẹ sọtàn kí ni màá lọ. ẹ ráyè mi lóde ẹ gbọ́rọ̀ àbẹ̀bọ̀ ṣe é ti gbọ́rọ̀ ń gbòòrò ẹnu ẹ ẹ ń bá ọmọdé yìí jẹ́ nìyí ṣé ń tó ṣé ọmọ lẹ̀ ń wò yìí ọmọ lẹ̀ ń wò yìí kò burú má tí ọba jẹ́ ẹ grandpa mo má tàn jẹ́ ẹ wò rẹ ni bó ṣe ń pé ìyá ẹ̀ ló ba yé ẹ̀ ta ni èmi ń èmi. kí fẹ́ sọ ó lẹ́nu ẹ fẹ́ gbọ́ nǹkan tẹ́mi fi dúró pé kí n lísìn sí yín ni nǹkan tí old papi fẹ́ sọ táwọn náà dẹ̀ sọ̀rọ̀ kò sí nǹkan gidi kan tó jáde lẹ́nu wọn I think I brought some important things today my dear see you. papi. Okay. Yeah. Yeah. Trust you. You won't walk out on your ass. Swinger. Ìwọ náà máa kọ sàláwà gbẹ̀ngà tiẹ̀ ń bàjẹ́ lọ ni bá ń fún à ń kọ́ ní ẹgbẹ́ àti gẹ̀ǹgà gẹ̀ǹgà. Gbẹ̀ngà ló gbé ẹ̀ṣọ́ lẹ̀ wá nǹkan tó máa gbé ẹ ga lẹ́yìn ìwọ ọ̀la lọ́wọ́ ẹ̀. ìyáda sísá mi ìgbà ló já mi lólè láì fún mi lára o ó fi ìjẹ ọmọ ológun tiẹ̀ kó ogun ẹ̀rọ tẹ́lẹ̀ wo náà yé mi àti mi ìgbà wá sọ mi dé yẹpẹrẹ. <laughs> mama o tó sọmọ èdè bá ń le kékeré ni tọmọ burúkú púpọ̀ lọ́wọ́ òbí tóbi ṣe rí ìrètí tẹ̀ wò yìí kò ṣàdédé jẹ́ ìrètí orúkọ ẹ nítumọ̀ ọmọ tí mo ti retí pé tó bá di ọjọ́ màá pa lẹ́nu gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ni ọmọ tí wà sọ̀rọ̀ tí mi lọ fún ọmọ tí kìrè tí mọ́lẹ̀ ó bàrẹ̀ tí láyé jẹ́ wà gbọ́n ohun tí ìrètí ti ń tọ́jú ní tó bá di ọjọ́ kan wà fún ẹni bí ọkàn ó lọ́mọ tí wọ́n fi agídí gbà lọ́wọ́ ẹ̀ ọmọ tí wọ́n sọ. So àgbá ìrètí tèmi ó sọ di òfìfo. Ah. kò burú orí tí mo fà máa ń ṣe àìsàn ó ní alákọ̀ọ́yí ti gbéṣe ẹ̀dẹ̀ tó bá ìjọba olówó ni wọ́n ní jò ní fàtàsẹ́ mi. ṣé tó bá jẹ́ ọmọ tí ilé ṣé ilé gbà á ìyàtọ̀ tó wà láàrin ọmọ olówó àti tálákà nìyẹn. àmọ́ ṣá kò dá ọ̀rọ̀ ọmọ tí ń dàbí àdágbẹ́yìn tẹ́bí máa fi ojú ọmọ yín rí máa bọ pépé tí ẹ bá rí ọmọ yín wọn á fi pé ṣọmọ yín nìyẹn ẹni ọmọ yín kọ́. Madam, are you threatening us? Yes, if that is what you call it. Mo threaten yín. Ṣùgbọ́n ṣá, owó ọjà ṣògo, ó kọjá ohun àmúdẹ́rùbá ni. Ìjọba ló ayé, kì í rọ̀bọ̀rọ̀. Bóyá ìpinnu ni, bóyá irọ́ ni. Ojú á tó kojú, dẹnu á tó padà rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Bóyá ìrètí já lọ. Yeah. aṣọkọ ló tọ́jú dẹ̀rọ̀ ta lágbá létí tó fi dàgùn ni ta lájọkọ ló tọ́jú dẹ̀rọ̀ ta lágbá létí tó fi dàgùn ni ẹ̀wọ̀ ọmọ láti ṣìwèrè orí mi má jẹ́ mugi jẹ ẹ̀wọ̀ ọmọ láti ṣìwèrè orí mi má jẹ́ mugi ohun tí mo rí tí mo wí tí mo rò táyé sọ mí dùn ọ̀rọ̀ ọgbọ́n tí ìtara ṣàṣà tó ní kákíyèsára gbẹ kí n mọ̀kò gbẹ̀rẹ̀ mo yà kí n má ṣìwàwù láyé mi ohun tí mo rí tí mo wí tí mo rò táyé sọ mí dùn ọ̀rọ̀ ọgbọ́n tí ìtara ṣàṣà tó ní kákíyèsára.

lówó láti ṣìwèrè orí mi má jẹ́ ògìjẹ́ ẹ̀wọ̀ ọmọ láti ṣìwèrè orí mi má jẹ́ ògìjẹ́ ohun tí mo rí tí mo wí tí mo rò táyé sọ mí dòwìwí ọ̀rọ̀ kan tí tara ṣàṣà tó ní kábíyèsára pẹ́ kí mo mọ̀ fẹ́ra àmúyọ̀ kí má ṣe wà wù láyé mi. Ohun tí mo rí, tí mo wí, tí mo rò táyé sọ mí lò wíwí. Ọ̀rọ̀ kan tí ìtara ṣàṣà tó ní kàkíyèsára o. Pẹ́ kí mo mọ̀, fẹ́ra àmúyọ̀ kí má ṣe wà wù mi. Ohun tí mo rí, tí mo wí, tí mo rò táyé sọ mí lò wíwí ọ̀rọ̀ kan tí ìtara ṣàṣà tó ní kákíyèsára o. Pẹ́ kí mo kò bẹ̀rẹ̀ mo yà kí má ṣe mi lè mọ iye yìí. Ojú tọ̀rẹ́ mi, ojú ọ̀tì mi, onítàn gan ni ò lójú títì. Ojú bà mí tì lọ́jọ́ náà lọ nígbà tí mo débi tí wọ́n ti ń nà tí wọ́n ń nà tí wọ́n ń nà ah bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà bí wò jìyà tó eh, lára bí ọmọ bá ta mí níbi tí mo wà mo ń rúnra bí mo ti ń kúrú mọ̀ǹga ìyìnbọ̀gbà tí mo débẹ̀ ìjẹ́ kí ló ṣe o ẹ̀wà bí mi kí ló ṣe nígbà àwọn ọ̀sọ́ náà bá ní ó gbé mọ́ngòrò mo ní mọ́ngòrò èrè ah! mo kú lu àìsàn ọbẹ̀ o èlò wọn mo rúkun òun dí atadélébọ̀ wá àárín wọ́ọ̀dì. Ah! yẹ ìjẹ́bọ̀ ọmọ yóò ṣe bá púpọ̀ ní báyìí lọ báyìí ah, olórí ẹbí ẹ jọ yóò dáa kẹ wá tètè lọ sọ́jà kẹ wá lọ ọjà kẹ lọ rè mú Gbénga kúrò lọ́jà o kẹ lọ mú kúrò lọ́jà kí wọ́n tó lù pa o torí ìtìjú ńlá gbáà ìlọ́jẹ́ fẹ́ bí wa wọ́n máa gbolé títa wa alárápéjọ ǹsìn níwà sí wèrè káàkiri olórí ẹbí kí ló dé ẹ sọ̀rọ̀ ni. mo ti ń bí látàárọ̀ ẹ sáà ń ni. ọ̀rọ̀ pèsè jẹ ni. ọ̀rọ̀ pèsè jẹ ọ̀rọ̀ pèsè jẹ ṣé bẹ́ẹ̀ ṣe wá lajú lẹ́ni tẹ́ máa wòran títí tí Gbénga ó sì fi rìn wọgbó lọ. ọyọ wọlé mo ní ṣé ọyọ wọlé àbí ṣe kò ní kọ ni wo ṣe àbúrò bàbá Gbénga mọ àbí. ṣebí wọ́n ní kí ikú èjèkù ẹni kọjá tẹ ní ọ̀tán pa nínú ẹ̀ ní bí ìwọ lọ wà ń bẹ̀ nígbà wọn ló gbé mọ́ngòrò tí wọ́n kó bòǹbò tì wọ́n ṣe yọjú pé tó èmi àbúrò bàbá àwèrè rèé o kò pé ẹ má lù mọ́ o àlẹ́àlìkùà wọ́n ní ẹ̀ẹ́bẹ́ èèyàn bá fẹ́ mọ̀ pé wèrè léèyàn kó lù àbí kó pa ìran rẹ̀ ó yọjú wọ́n wà ń bẹ̀ tí wọ́n fi ń lù orí nǹkan kan sí ọba ṣe bí bó ṣe tọ́sẹ̀ lẹ̀ ní ẹ̀dẹ̀ bàbá Gbénga ọ̀hún nì tí wọ́n fún ọ lówó lẹ́yìn ìgbà wọn bá fún ọ lówó wọn ò fún ọ jíjẹ wọn ò fún ọ mímọ ọ̀ọ́tàn di wálé fáwọn ọmọ rẹ àbí bó ti ṣe kọ́ ni ìjọba sọ̀rọ̀ ẹ di pé ọwọ́ epo lára yé báni láhùn wọ́n yé báni látẹ̀jẹ̀ ta ní ràn ló ń jẹ lọ ilé ńgbà tó ń gbà. olórí ẹbí kí nìkan tí mo ti sọ tó ti pọ̀ jẹ́ nù mí lọ nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ní ìsìn lẹ́sùn pé mo ní ká ẹ wá tó ṣe sísòro Gbénga sẹ́yìn ló wá fàkátà ẹ fi wá sí ìwé ọ̀rọ̀ mi tẹ wá sí ìwé èbù mi tẹ wá sí láwẹ́láwẹ́ tẹ sí láwẹ́láwẹ́ gbogbo mi ṣe ń lọ bẹ́ẹ̀ lọ rèé jẹun tẹ wá mú gbogbo èbú èmi àtàwọn ọmọ mi só sì dá só dá só yẹ kó rí bẹ́ẹ̀ olórí ẹbí. n ò bú ọ mọ ràn án létí ni pé pé èyàn bá yàn jẹ bí èyàn bá jẹ ohun ẹni tó mọ ohun ẹni kí ó wá kéèyàn orí nǹkan rẹ̀ tó fẹ́ bàjẹ́ kó má ti kó má gbárùkù tì í. ọ̀dà kì í ṣe èkó. ìgbà sáà tún fún mi lómi mu lónìí kò sí ọ̀nà. àríre bánijẹ àgbọn ṣàlẹ. àbí kí sáré kú ya ẹbí. Mi ò jẹ́ kọ́kọ́ ọgbẹ́ ni mo ah, mi ò ṣe ọ̀nà mi ò kọ́ àgbà yìí. ọmọ gbajúmọ̀ ni. ọmọ gbajúmọ̀ wo. olórí burúkú ni wọn ọ̀bọ̀n yẹn máa ń ṣe nìyẹn o wọ́n máa disguise wọ́n máa fi jalè káàkiri àbí màá gúnyà ẹ̀ lórí. Ah, ah. mi ò já. ẹ̀sìn mo wá wò ó ibi téèyàn ò sí ọlọ́wọ́ bá wà ń bẹ wẹ́rẹ́ pọ́ńbélé lélẹ́yìí tẹ́ ń wọ yìí gbogbo ẹbí àtàlà ló ti wà káàkiri àárín ni bẹ́ẹ̀ ni ṣé ń wò yìí o ojú kẹ ojú kẹ eré ni kò sí iwájú kò sí lẹ́yìn lọ́wọ́ àwọn òbí rẹ ní ìbànújẹ́ náà wà látọ̀ church ẹ dákọ̀ ẹ̀jẹ̀ mọ́ ọmọ náà. ọ̀gbẹ́ni ẹ mú ya ẹ mọ kò wá lọ o fẹ́ fọ báyìí ṣe bẹ́ẹ̀. omi ò kú kọ ọ̀gbẹ́ni. níṣó níṣó níṣó ọdẹ ọdẹ níṣó. kò yé mi èwo ni gbogbo pálapàla yìí gan-an èwo la ṣàkàṣà gan-an ìwọ à ń soge ò ń ṣe ṣùágà ò ń soge ọmọ ẹ̀ wà ń ṣe iṣẹ́ sí káàkiri ìgboro ẹ ṣáà máa kí kí kí irú ọkọ̀ wo irú ọkọ̀ wo lẹ fẹ́ filẹ̀ fún mọ̀lẹ́bí yìí a ní kó gbé ọmọ kó gbé wálé kó tì í mọ́lé látijọ́ yìí ó ń pé ìwọ ìwọ orí ìwọ orí kó gbé lọ ṣáká kó gbé lọ ṣọ́sibítù mi wọ́n ti tọ́jú ẹ̀ ó fà á kékọ́ rí ẹ má bẹ̀ bí ilé kọjá o ẹ má bẹ̀ bí ilé kọjá o. Ah lórí ẹbí èmi náà ń gbìyànjú ẹ mọye ìgbà tí mo ti mú ọmọ yẹn lọ sí psychiatric hospital jẹ́ pé ń ṣe ló sá wálé látọ̀. kò sí ìrìn alára pé kankan tó ya wèrè kò sí kò ló àwé kò ló mẹ́ta nírin wa èmi ò kó o gbìyànjú o mo mọ̀ kó o gbìyànjú dáadáa àmọ́ ìgbìyànjú rẹ̀ ò tó bí ìgbìyànjú tiẹ̀ bá tó ni ọmọ òní sá kó òní sáyíká ìgbìyànjú rẹ ò tó má bẹ̀bí yìí lójú jẹ má jẹ́ ọ jẹ́ pé láti rí tiẹ̀ lẹ́kọ̀ọ́ mọ̀lẹ́bí yìí ó ti bàjẹ́. ṣé ọ̀rọ̀ mi náà ló ń dùn yín tó bẹ́ẹ̀ ni àbí kí n má borúkọ ẹbí jẹ. méjèèjì ni o méjèèjì ni. ó mà ṣe o ó mà ṣe o hmm. ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣèbínú ẹni abínibí ń dání ọ̀rọ̀ mi ti yá sú ẹ̀yìn náà nìyẹn. ẹ eh, kò kò sú mi àmọ́ etí mi ti kán gbòòrò látìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ eh, kò sí pé Gbénga ọmọ Bídèmí nílò yìí ẹ eh, ọmọ ilé alárápẹtọ yàgò nílò yìí lọ́kọ́dọ̀ àìlò mi ọmọ ìwọ oṣù ti débi pé ń bá wọn bá wẹ̀yìn báyẹn nu wọn yìí ń pàgọ́ mi wọn á máa fà mí lásán wá pé bàbá àgbèrè bàbá àgbèrè nílò ah, ẹ má dòdò. Mami. Ọ̀rọ̀ ah, mi ò ní táìmù. ayé ìwò ni mo wá yìí ṣé wọn kì í bímọ ni mo bímọ ni ewu bó ṣe mọtí ó tún fa sìgá ẹ tún wo bó ṣe sùn téèyàn ò bá tiẹ̀ bímọ ṣé kò sanjú mú téèyàn wá bí ìwọ ọlọ́run máa ṣíjú àánú ìwò mi o má má jẹ́ kí n rí dààmú lórí ẹ̀ o. ṣé mọ̀ pé kò sógun tó le tí kì í rọ kò dẹ̀ sógun tó ga ga ga tọ́lọ́run ò lè ṣẹ́ so sùúrù la máa ní àti àdúrà ọlọ́run tó wó odi Jẹ́ríkò palẹ̀ tó wá àáké táwọn ọmọ Ísírẹ́lì sọnù sínú odò Mara tó warí á gbọ́ àdúrà yín gbogbo àlá àti ìran búburú kò ní wá sí ìmúṣẹ lórí ọmọ yín ayé ayé àásọ ayé ẹ̀dí rere tó kàn kú báyìí ni pé a gbìyànjú a mú ọmọ náà wá sí ilé ìjọsìn lọ́dọ̀ wa a wà ní ìgbélé àdúrà àti àwẹ̀ ọlọ́run tó yí sọ́ọ̀lù padà sí pọ́ọ̀lù a yí òun náà padà a sì ṣàyẹ̀ ẹ̀dí rere. gbẹ̀ngà gbẹ̀ngà tèmi hmm. kò mà ní tẹ̀lé mi wá sí church. ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ á wá. kò ní tẹ̀lé mi ká fọ̀rọ̀ ọlọ́run sí ká fi kọ́ lọ́rùn. kódà tẹ bá ní kí n gbìyànjú bóyá tí bá fi ọ̀rọ̀ ọlọ́run tí bá fi kọ́ lọ́rùn ẹ mọ̀ bóyá bóyá ròyìn á tẹ̀lé mi. ọ̀rọ̀ ọlọ́run náà la máa fi kọ́ lọ́rùn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò sóhun tó le tọ́lọ́run ò lè ṣe ọlọ́run ò dẹ̀ ní ṣe tí ń tì. àmín àmín ẹ ṣe àgbàdo ẹ jẹ́ àgbàdúrà ní orúkọ jésù ọlọ́run alágbára gbẹ̀ngà yìí lóògùn sùn bàbá lórí ayé ọmọ wa. ìyàwó mi ìfẹ́ mi kí ló dé kí ló tó ń pa ilẹ̀kùn èyí ìṣe ọjọ́ ẹkún náà ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ kàyéfì ló yẹ kọjú èmi kì í ṣe ọjọ́ ẹkún ṣébí náà ni ó pé ọdún kan tí mi àti ẹjọ ṣèlú lẹ́wọ̀n àbí ọjọ́ náà rèé bí ànàkọ́ ọjọ́ tí mo rí ẹ láàrin ọ̀pọ̀ yìí tí mo wá bá ẹlẹ́dàá mi dá máa jẹ́mu pé adéyẹ lórí ìjìgbara ẹlẹ́kẹ̀ yẹ lọ́rùn ìbàdí mi jẹ ní mọ́sáàjì aṣọba tí ń kaná mo pè é mo kọnu fẹ́ sí ó gbà fún mi kò tọjọ́ kò tóṣù èmi àti gbéyàwó ó tún ṣe rẹ́gì ṣebí lẹ́yìn ọdún kan tèmi àti ìṣègbéyàwó mo ní kí n fi ìfẹ́ hàn sí mi pé I love you so much kí ló wà ń pa ẹlẹ́kùn. ọkọ mi ṣorí omijé tó jábọ́ lójú mi kò kí ń ṣe omijé ìdààmú omijé ayọ̀ ṣé wò mọ̀ pé tínú ẹni bá dùn ní àdùn wọ́n máa ń gbòmíjẹ́ lójú ẹni mo rántí ọjọ́ tí o kọ́kọ́ pè mí tí mi ò jẹ mo tún wá rántí ọjọ́ tó ní láti wá aṣọ àbúrò ẹ̀ èyí tó jẹ́ obìnrin <laughs> kó tó lè rí mi mo rántí ọ̀rọ̀ tí etí ẹ gbọ́ kó tó lè yàn mí láàyè èyí ni mo wá ń rò wípé oge àṣejù ló máa ń mú obìnrin ṣì oge àṣejù ló dẹ̀ ti máa mú obìnrin ṣìfẹ́ ká ní pé mi ò ti tètè gbà forí ńgbà yìí kí n jẹ́ ẹ ní ìwò talẹni náà tí ò bá wá máa ṣe bó ṣe ń ṣe sí mi lórílẹ̀‐èdè ayé mi ò bá má ti fọkàn ṣe boyfriend èyí ni mo wá ń rò tó wá mú inú mi dùn tó ń ayọ̀ mi kún mi tó mú rí mi wú tó wá ló bá mi tó mú fẹ́ mo tún wá fẹ́ kí nǹkan yìí wá kí n call what me either good or bad the show must continue kò sí nǹkan náà ní ìgbésí ayé tí mo ṣẹlẹ̀ tó máa mú mi fẹ́ sí ẹ títí láéláé. <sighs> Ayọ̀mí ìfẹ́ mi èmi náà wàá fi àsìkò ìṣe májẹ̀mú níwájú Ọlọ́run pé nígbà òjò àti nígbà ẹ̀rùn orin tó máa máa gba ẹni nìkan ni pé Well done, Alele ẹ má ẹkún já ẹlẹ́nu pé ẹ̀tún rẹ̀ mi. Isu kí ló ṣẹlẹ̀? Deep shot. That's still the name I said. Ìwé Somali. Ee, mo pa àwọn òwe mẹ́ta kan fún yín nígbà yẹn. Ó dá ẹgbẹ́ kò yé yín. Alákọ̀ọ́kọ́, mo ní gbogbo eré tí ajá bá fogun ọdún sá. Erin fàájì ní fẹ́ ṣe. Ẹlẹ́ẹ̀kejì, mo ní kí ajá ti ń kó máa sáré lọ wájú pé egboro tèmi bọ̀ lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta mo ní iye ogún ọdún ṣì máa jó ní lẹ́rù ẹ ṣàlàyé fún yín o mo ní dábúrò lè mí so mo ní ò ṣe jẹ but you refused èmi náà wá ṣe mí jésù fún yín òfin sílẹ̀ kí ìgbéyàwó yín kó gbé ọdún kan gbáko kí èmi náà wá dá sí ilé àfún yín. bọ̀bọ̀ iṣu wẹ́wẹ́ ìnáwó kí kí ni kò tuntun fẹ́ inú fẹ́. tọ́lá dákẹ́ ọ̀dẹ̀ ògùn òṣì. ṣe rí mo mọ̀ pé ẹ̀yin méjèèjì ẹ nífẹ̀ẹ́ ara yín dáadáa àwa ẹ̀bù yìí mi ò ní pa yín àsáwọ̀ ah, yìí. no àbí kò pa ọ̀dẹ̀ kún o Yeah. Mr. Ladele, consider the effect of the kind of substance tí wọ́n fẹ́ sí àwọn olójú. Ó ti fẹ́ fún temporary blindness. Àdúrà ló kù gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tèmi Common law permanent blindness. Tó túmọ̀ sí pé wọ́n lè má lè lójú ọlọ́run ọmọ títí lára àti títí Ọlámi, kí ló ṣe é? Kí ló ṣe é? Kí ló ń sí nǹkan? Ah, mo ṣe máa sọ fún mi pé kò sí nǹkan kan. Nǹkan wà pé mo mọ̀ ẹ́ nígbà tí nílẹ̀ bá dùn. Mo dẹ̀ mọ̀ ẹ́ nígbà tí ọkàn ẹ bá kún fún ìbànújẹ́. Lóòótọ́ mi ò lójú, àmọ́ mo ní ọkàn. Èmi dẹ̀ nígbàgbọ́ pé ọkàn ríran jọjú lọ. Inú ẹ̀ ò dùn kí ló ṣe é? ayé wọn ní kò sí kankan èrò ni fún ẹ i'm not okay. ah why kí ló dé. ìfẹ́ mi ṣé bí ṣe máa wọ ẹ ní ọ̀rẹ́ bí ṣe máa wọ ẹ tí ojú ẹ náà ní láàrin Fẹ́mi ó síbi tí mi ìwà ìsòdè àmọ́ gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí dókítà dẹ̀ jẹ́ kó yé mi pé tí mi bá ti rí ẹni tó dá nǹkan sí ẹ lójú ó tiẹ̀ lè sọ̀rọ̀ nǹkan tó dá sí ẹ lójú wọn lè mú nǹkan tó máa lò fún ẹ bó mi ò rí ṣebí ṣe máa fi ẹ sílẹ̀ rí nínú òkùnkùn tèmi dẹ̀ máa wà nínú mọ́lẹ̀ not happy. ọkọ mi mi ò sí nínú òkùnkùn náà inú ìmọ́lẹ̀ ni mo wà ọ̀tọ̀ láàmú yẹn kí ló tó ń darẹ̀ láàmú ṣé wọ́n ti gbàgbé ìtàn orí yìí tó gbàgbé pé àtètègbé ni kú jẹ́ fóríṣà ó tún wá gbàgbé ìtàn àfòwàpẹ́ tí ẹlẹ́dàá ìgbé pamọ́ torí ọjọ́ ìní ọlọ́run ló dá ojú ọlọ́run ló dẹ̀ dá ọkọ̀ ó dáná ṣùgbọ́n bóyá ọlọ́run mọ̀mọ́ fi ojú mi yí pamọ́ torí kó má bàa rí ibi ni sábàbí lásán lọ̀rọ̀ iṣó jẹ́ o èmi mọ̀ dájú mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ọlọ́run ní nǹkan ṣe pẹ̀lú kọ̀ǹdíṣọ̀n mi nínú ìwọ ni mo wá fẹ́ bẹ̀ wípé kó má ronú mọ́ pé ròyìn á lè ronú tì torí ìwọ ni ojú tí mo fi ń ríran sí tí kò dẹ̀ gbọ́dọ̀ fọ́ láéláé tí ròyìn bá ti wá pọ̀ jù kí ló fẹ́ kí ọkàn ṣe ẹ̀yin ọkọ mi jọ please má ronú mọ́ ṣó ti gbọ́ bóyá mo fẹ́ kó dìde sí mo fẹ́ ká lọ sí kitchen ká lọ sí oúnjẹ ká jẹ ká mu ká sùn ká má gba ìrònú láàyè torí tá a bá gba ìrònú láàyè tí mo dàbí ẹ pé èèyàn fa àléébù sí ẹ̀yà ara ẹ̀mí méjì márùn-ún Yeah, let's go to the kitchen. Mm-hmm. Yeah, I love you more. kòkòrò sọ èkùrọ́ ṣàní àlàbà kò wẹ̀wà bí mo ọ̀làdélé mi ìfẹ́ mi ọkọ̀ ojú mi ìfẹ́ ọkàn mi ìwọ ni mayọ̀ fẹ́ láyé àtúnwá ìwọ ládé mi olówó orí mi my sugar my honey I will love you forever and ever. ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláyọ̀ mi I will love you forever and ever. Mo ní fìgbà kan bọ̀ kún nínú, mo ní jọ̀wọ́ sílẹ̀ mọ́ ìfẹ́ mi, mo ní gbàgbé rẹ̀ kòkòrò kòkòrò sọ, èkùrọ́ ṣáà ní alábàákú ẹ̀wà. Wọ́n ní fìgbà kan bọ̀ kún nínú. Wọ́n ní juwọ́ sílẹ̀ mọ́ ìfẹ́ mi. Wọ́n ní tẹ̀. ẹ ṣe tán. Ah. two six. Ah, thank <laughs> god ah wo ojú mi máa fẹ́ nu ìpàdé ni Oh, ní lè jẹun kí ni ah two six. Ah! <laughs> oh oh my god hmm. in trouble. Eh, pẹ̀lú nine. Eh, oh sori um, <clears throat> tí máa ní kí n bẹ̀ ká mm. sori two six ó gbé green to one mí báyìí then five àti four to play yẹn hmm. ó gbé red tó wà mí náà ó ní kí n bẹ gbé nínú méjì. méjì. méjèèjì mo fẹ́ kó bá mi kó wọlé ah o fẹ́ nu ẹ̀gọ́ lẹ́nu tó ní lè jẹun. two six ìgbélé parasite ilé posta then five and four one two three four five <clears throat> ilé ògbélé parasite ilé posta. tó tó bá mi kà má ṣòjòrò. ìrọ̀ ọ̀hún trust. I will trust it yes kí play. seven seven mo play. ṣó pa mí o. irọ́ mi tẹ pa ẹ four three. àwọn tí rògbò lè lò tí ìbọn kankan. na drink. oh thank you darling. oh oh oh. ọṣẹ mm-hmm. ṣé wọn náà mú. Ah, oh trust eh. ẹnu ẹ gangan ni mo. ah thank you darling. you're welcome. kí play. ah five and one Não, não nà pai. mi pa ẹ̀ ọmọ àtà sí wa nínú. ṣé mo láyò ń ta. ẹ o sì ní méjì o ní green o lè ní yellow. kí ni mo lè dá fún ah, o tún fẹ́ jẹ àwọn ẹyẹ méjì tó ah, o rò pé mò ń bẹ ṣeré. o tẹ̀ mí ni o adúgbò náà mi dìde. mo fẹ́ nà ẹ̀ bá mi. o <laughs> yà yọ mi pílẹ̀ náà. o ah, tí ìwọ kankan ee eh, kí ni mo dà. sẹ́wọ̀n mi. ṣùpẹ́. ìrọ̀ ni o tún ti slow oh, play <laughs> do yeah. this again. Ah. Yeah. Let's have to play again. Yeah. Kí ni mo dà? Tutu. Ah, ó ṣàyẹ̀ kó pa ẹ̀ náà. Ẹ náà dẹ̀ nǹkan báyìí. Má ṣòdòrò. Mi à á. I trust you. Ẹ̀yà. Ọ̀pẹ̀ ló lè rán bàbá. abẹ́ yẹn ẹ́ mo kì í ní jóló ń takoto káàkiri kí ló dé ẹlòmíì yẹ kó owó tí kò tó wà yìí ah, bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé tí wọ́n bá wà nínú oko báyìí tí wọ́n bá tó wá ń ṣe wàhálà tó pọ̀ jù ó ṣe é ṣe kíyàn má tètè gbádùn ẹ́ jẹ́ sọ nǹkan fún ẹ ta ló sọ fún yín pé tó bá bọ́lọ̀n sọ̀rọ̀ jẹ́jẹ́ kò ní gbọ́ kò sí bá a ṣe bọ́lọ̀n sọ̀rọ̀ tí ò gbọ́ kò dìbà tá a bá pariwo sókè kọ́nù tó lè gbàdúrà wa etí ọlọ́run ò jì. etí ọlọ́run àmọ́ mo fẹ́ kí wọ́n ṣe é kò sí ọ̀pọ̀ kò sí mi mo wà á kí ẹni mi ọ̀ṣẹ̀ láyé thanks for the program mo really appreciate it hmm? but baby ìwọ náà sórí oore tí ọlọ́run ṣe fún wa sórí tí mo bá ń gbéra mi sọ́lẹ̀ lòdìdì kò tí ì tó oore tí ọlọ́run ṣe fún wa káwọ́ ìdálà àmọ́ orí ọlọ́run láyé wa náà bá lè mú mi ò yálẹ̀nu kí ló dé tí mi ò ní kọrin lóhùn rárá kí n fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi ò gé lẹ́sẹ̀ kí ló dé tí mi ní fi jó àjògbọ́n sísìsì kí n fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi àwọn kan náà wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọn rí ẹsẹ̀ fi halẹ̀ rárá rárá wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n fi ọpẹ́ fún ọlọ́run wọ́n yin ọlọ́run ní gbogbo ìgbà èmi tí mo dápé mo lápá mo lẹ́sẹ̀ mo wà òkè kò sí nǹkan kan tó ṣe mí mo wá ní pé ẹ̀rọ ojú o kò sí nǹkan kan tó ṣe mí lójú mo wà alright ọlọ́run dẹ̀ mọ̀ pé condition ti wà ó wù ó jẹ́ wù bẹ́ẹ̀ so má má wọ̀rí ara ẹ̀ rárá rárá má bà ọkọ rẹ̀ jẹ́ ká bọ́ síta hmm? ní gbogbo ọ̀nà ẹ ṣe má bọ̀ ní gbogbo ọ̀nà ẹ ṣe o bàbá ní gbogbo ọ̀nà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹsẹ̀ o bàbá. ọ̀rẹ́ báyìí máa ṣe nìyẹn ẹ ṣe kí ni ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ ní nàá ṣé o mọ̀ pé ẹrú ló máa ń sin ọba kú ni ìwọ̀fà máa ń sọ fà sílẹ̀ ni tó bá dẹ̀ sọ ẹrú fẹ̀yìntì ìgbà ó lò ní pàdánù ẹ̀mí ara ẹ̀ anyway èmi ò ní kó máa like ìyàwó ẹ o mi ò ní kó máa love ẹ but ah, òun ló ti fọ́ lójú yẹn jọ tó bá gbóbìnrin wọlé ṣó fẹ́ rí ẹni dé bá ní pé òun ní nǹkan nínú láti ṣe ah, ọ̀rẹ́ mi járe o kó má di àjàrà tó máa járe sí kálángà o. Ah. yes járe tí o bá dẹ̀ yí ẹ bí a kì í explain ẹ fún ẹ ọ̀rẹ́ mi fa ẹ̀jẹ̀ sára tí o bá yí ẹ bí a kò mú mu ògúrú kó mú kó yó sórí ọ̀mùtí tó bá mọtí yó tán kò kí ń wojú ìyàwó ẹ̀ bóyá ìyàwó ẹ̀ ń sunkún ọ̀rẹ́ mi járe ẹ̀. ń bọ̀ nílẹ̀ ìwọ gan ni mo ní kí n máa pè é níbi ah, má ti jókòó ayọ̀ mi wò ó bí mo ṣe dé yìí ibi ń pa mí ó dàgbé wọn kó oògùn oúnjẹ inú mi lónìí bá mi wọ kíjì kò tẹ mi sẹ́ni mo lè jẹ gbogbo. ṣé wàá òkè ṣá. ẹ àmọ́ òkè àmọ́ òkè I love you so much. Eh, o ṣe lọ. Thanksgiving 累一点，我们有家，我怎没这个，我的交家，不是我带你这东西啊，啊，这个就钱就让他洗了，啊，哎呦你。 ló ṣẹlẹ̀? Bébí ah, mi kò sí nǹkan kan. Ah, má sọ fún mi pé kò sí nǹkan kan. Nǹkan kan wà. Ah, má parọ́ fún mi. Ìwọ kọ́ leléyìí. Ìfẹ́ mi mi lè parọ́ fún ẹ. Kò sí nǹkan kan tó ṣe mí. Sórí bí mo ṣe ń bọ̀ lójú ọ̀nà, ó dọ̀pin ẹ̀ pọ̀ gan-an. Òun ló wá jẹ́ kó rẹ̀ mí nígbà tí màá fi délé. Kò sí nǹkan kan tó ṣe mí. I'm okay. Okay o. Tó bá mọ̀ pé kò sí nǹkan kan, ó yá wá lọ jókòó sí ibi tó fẹ́ràn láti máa jókòó sí jù torí èmi fẹ́ fẹ́ ṣe. ok. ọkùnrin. yes. ṣòro sọ́mù funfun ó ní dúdú ọlọ́run dá wa ó dá wa pẹ̀lú àléébù wa ni ìgbà ò lọ bí òréré ayé òde tọ bí ọ̀pá àbọ̀ ṣòro níwọ̀n ìgbà tí a bá ti ní ìgbàgbọ́ kò sí nǹkan tí ọlọ́run ò ní ṣe fún wa ṣo nígbàgbọ́. yes i do. are you sure. very sure. ìyá rẹ̀ fún mi. mo ti rẹ́rìn. ah n kò ní mo rẹ́rìn ìyá rẹ̀ fún mi. o ṣe rẹ́rìn sí i. Hmm? I love. Mm? I love you so much. I love you more, darling. Ọya, inú ilé la fi dé yìí sí. Bóyá jẹ́ kí n sọ ọkọ tí mo ní mo fẹ́ sọ fún. Wo sórí farabalẹ̀, farabalẹ̀ ìyàwó mi, Adùnní, ìfẹ́ mi, ó máa sọ gbogbo ẹ̀ fún mi pátápátá. Olúwa ẹnu ṣáà ní ìròyìn títí kó ní kí ọmọ tó, eh. jẹ́ kí sáré lọ tọ̀. Ọ̀ oh, no no no no rárá o jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan tí mo ní mo fẹ́ sọ kó tó lọ tọ̀ bèbè mi ṣòro tó bá fi sọ̀rọ̀ ẹ̀dí rẹ̀ báyìí má ti sára o yes jẹ́ kí n sáré lọ ibi màá ti lajọ wà nulẹ̀. ọ̀dẹ̀ máa bí fẹ́ láti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí o tí bá sọ fún ẹ tọ́ba inú ẹ máa máa dùn ní o ok wà á dìsẹ̀ lọ. ẹ tí màá ti dé màá gbọ́. ok. ọkọ mi. pẹ́ o. Ah, thank God i'm so happy. olúwa o ṣé o ò dáyé ó gborúkọ rẹ lẹ́nu mi olúwa o ṣé o ò dáyé ó sọ mí dídàkudà olúwa o ṣé o ò dáyé ó gbà láfíà mi lọ. ayọ̀ mi ọlá mi ó dẹ̀ dáhùn náà àbí kí ló wá tọ̀ látàárọ̀ báyìí. ọlá mi o ní jókòó tó bá jáde síta o. orí ìdúró ló máa bá mi. ọlá mi. watching Kero Knight. Ó rí pé sórí yìí, ó kọ́ wa wípé Ọlọ́run ṣì wà nínú agbára rẹ̀, nínú ọlá ńlá rẹ̀, ó dẹ̀ ṣe ń ṣèyàmù. Ah, kábíyèsí. Àǹkẹ́, ṣọ̀wé kálẹ̀mí kan ni mo fẹ́ láti kékeré ni. Kò bá ṣe máa dàrú mọ́ mi lójú títí dèsìn tó máa ń confuse mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti bẹ̀rẹ̀ sí ní hùwà bíi ti màá sìn. ẹ̀wọ̀n ọdún mẹ́jọ nígbà tó gbé fíìmù kalẹ̀ tó drag mi wá sí jẹ tó lórí yẹn náà ń sun ẹkún yẹn náà ń ṣe i love you mi lójú mi ta ló ó ṣe ó pé ta bá wá ìsìn mo bù pọ́njú rẹ̀ tójú fọ́ kó wá kọ́ lọ́n kan tó dín ẹ lá ọ̀n tọ́ra ojú ẹ tóbi irú ló wà bẹ́ẹ̀ àjò mi ò lè là. My time is precious. I don't like to waste. Okay. So, my trust. I'll check up. Give me your back. orin tí mo tẹ tèmi gan fẹfẹ sọ ni pé wòye o ẹ̀yin ni wa ìròyìn ọjọ́ kọrin làwọn wá fún yín láti iléeṣẹ́ ẹlẹ́rọ àmì jìjì ilẹ̀ wa KS2 81.2 olúwàfẹ́ alẹ́gbẹ́lẹ́ ìlórúkọ tèmi ṣáájú ẹgbọ́ kókó inú ìròyìn náà iléeṣẹ́ Collins Entertainment gba àmì ẹ̀yẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ ìjọba àti àwòdì ẹ̀wọ̀n ni àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ yóò wọlé ètò ẹ̀kọ́ sáà kejì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ti ké gbàjarè sí tọmọdé tàgbà ilẹ̀ yìí láti ṣe ìrànlọ́wọ́ nípa wíwá àwọn ìgárá ọlọ́ṣà ní èyí tí Gbénga Johnson jẹ́ ìkan lára wọn. Hello Gbénga kí ló fẹ́ mo ti fẹ́ kó má pe nọ́mbà mi mọ́ kí ló ń pè mí fún wo tó bá fẹ́ káwọn bẹ́ẹ̀ fojú sùn pé má pe nọ́mbà mi mọ́ tó bá fẹ́ ṣe orí burúkú má pe nọ́mbà mi mọ́ kí ló dé. àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ yóò wọlé ètò ẹ̀kọ́ sáà kejì. máa ní ètí gbẹ̀ngà johnson jẹ́ ọ̀kan lára wọn. Ah! iṣẹ́ takuntakun tí àwọn ọlọ́pàá ah! ìpínlẹ̀ yìí ń ṣe ló jẹ́ kí àṣírí eh! àwọn adigunjalè tí wọ́n ah! fi tipá gba owó lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n sì fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò lẹ́yìn tí Gbẹ́ngà Johnson jẹ́ olórí wọn ìkan lára àwọn ọ̀daràn tí ọwọ́ bà yìí nínú ìṣẹ̀lẹ̀ láabi yìí léyìí tó ń gba ìwòsàn lọ́wọ́ ní. My God! Ah! irú kí lè lé ọlọ́wọ́n bá irú kí lọ́mọ ètò lọ́ọ́ dánwó yìí kí lọ́mọ ètò lọ́ọ́ dánwó yìí Gbẹ́ngà wọ́n tún kọ́ ọkọ̀ ẹ̀ máa àwọn tó lọ digunjalè tán pààyàn ah! àjàntálá ló yẹ wọ́n sọ mí àbọ̀mọ̀lùkùn yes yes tala fẹ́ sọ fún sí wípé ó wà lára àwọn tí wọ́n kà máa ń wọlé tẹ́lọ tẹ́lọ digunjalè tẹ́lọ pààyàn báyìí. àbí gbẹ̀ngà kọ́ ló dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n kó gbẹ̀ngà papọ̀ máwọn adigunjalè wọ́n dìde àsìwọ́n tẹ̀. Ah! Ah! wọ́n di kílẹ̀ wọ́n ní gbẹ̀ngà ó ti di ìgbára ọlọ́ṣà ibi lẹwà. ṣé kò sí. ọ wá ah, o mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ní ìsúná lórí rédíò sí ni tí wọ́n sọ pé wọ́n wá Gbẹ́ngà Johnson. àwọn wo. àwọn ìjọba ni àwọn ìjọba ni kódà wọ́n fi ẹ̀bùn owó tó pọ̀ lé wípé ẹni tó bá rí yóò gba ẹ̀bùn náà. ha mo dárò yé ha. Ah, ẹ dáná o madam ẹ dáná rárá àtọ́ tẹ o tí wọ́n bá fi twenty billion naira lẹ̀ èmi kì í ní ìwé nígbà torí wọ́n ṣe sójà is ever a sójà wọ́n tiẹ̀ ní òun àtàwọn tẹ́jọ́ lọ jalè wọ́n pọ̀ gan-an wọ́n sì pààyàn níbi tí wọ́n ti lọ jalè wọn èyí tí wọ́n á múnú wọn òun ló kà tí ó sọ pé gbẹ̀ngà jọ sí wọn láàrin wọn. irú àdúgbò wa ní báyìí sí torí ọ̀dọ́ irú wa láwùrẹ́. it's terrible. Ah, ah. kí ló ṣe bàbá olórí burúkú tí ó ṣì dé látàárọ̀ tí mo ti hàn kẹ́ kí tí mò ń tẹ ọ́nì látàárọ̀ tí wọ́n ṣì dé ìwà wèrè ti wà lára mi. fẹ́ràn kí máa wo lórí bí gbà ẹ madam ẹ má ṣe ìrònú ara lórí ọ̀tọ̀ wà lẹ́yìn o ìrònú ò lè solve problem yìí o ẹ jẹ́ ká ṣe sùúrù ká sì mọ̀ gbàdúrà ni. hello hello Gbénga Gbénga ibo ló wà. sórí yóò dàrú. Ah! dadi ah! it's okay it's alright kò sọ̀rọ̀ jù orí mi dàrú tó torí mi ò bá dàrú ni màá dẹ̀ máa wòran kí wọ́n dàgbà tó yìí. Gbẹ̀ngà òní ó ní máa wá egbò dẹ́kun fún ẹ. lóòótọ́ ìgbà tí mo lọ tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́run tí ò fún mi mo decide láti lọ tọrọ rẹ̀ lọ́wọ́ àwọn kan ṣùgbọ́n wọn sọ fún mi pé ìwọ ṣe ikú pa mi. listen listen good gbẹ̀ngà mi ni máa ṣe pé orí mi dàrú ẹ lẹ́gẹ́lẹ́gẹ́ yìí ní ìdílé ibi ti rọ bèbí rí ni. Just wait and see. I see what you have in store. Mm. tèmi tèmi bídìmí bídìmí. wòlíì. tó jẹ́rìí ara ẹ̀ tó sì jẹ́ kóhun gbogbo dáa àmàdúpẹ́ ẹ̀yin ọlọ́run lógo. ògo. àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ o ẹ pẹ̀lẹ́. dádì bànkẹ́. ìyàwó ẹ nìyẹn. wòlíì ah, ẹ bá mi kí aleluya. Ah ẹ wo mo gbà pé ọlọ́run wà lójú kan bí òun náà láti mú mi rin ìrìn àjò amúmimirin bí ìrìn àjò ogójì ọdún. olúwa farahàn ẹ. lójú àlá mo bímọ ọmọ yẹn dàgbà ṣùgbọ́n ọmọ yẹn náà ló padà ṣekú pa mí. jésù. Ah, gbogbo nǹkan yòókù tí mo sọ pé mò ń fẹ́ mò ń fẹ́ mo ní mo fẹ́ gbéga lẹ́nu iṣẹ́ mi gbogbo ẹ̀mí ò rí dùnnú lórí nǹkan kan ń bẹ pátápátá ah. gbogbo ìgbẹ̀yìn ayé mi lójú àlá yẹn ìbànújẹ́ ni gbogbo ẹ̀ já sí ah, a tún mú mi ní àksidẹ̀ǹtì tí tẹ́yìn wà lẹ́yìn mọ́tò tí mo lè yẹ ju bíbélì sórí ẹ̀yìn tẹ́mi wà nù mọ́tò a tún mú mi rí ìran yẹn náà lójú àlá mi kan náà ni ẹ wo ó yé mi lọ́pọ̀lọpọ̀ pé ọlọ́run wà ó dẹ̀ ń ṣiṣẹ́ ìyanu ó ń ṣe nǹkan tó bá wù lókè àfi kọ́lọ́run dáríjì mi kọ́lọ́run dáríjì mi. ẹjọ́ ẹ bá mi bẹ̀ mo ti wá sórí òkè mo ti sọ̀sọ́kúsọ mo ti lọ́lọ́run ò sí bí ọlọ́run wà bí ẹjọ́ bàbá ẹ gbà mí ẹ bá mi bẹ̀ wòlíì mo ti. Ah, ah, wá ṣe o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ah. adúpẹ́ torí pé ọlọ́run fara ẹ̀ hàn ẹ́ kó sọ bó ti tó fún ẹ ah. ọlọ́run wà ẹ mọ̀ pé a máa tọrọ nǹkan mi lọ́wọ́ ọlọ́run ah. nígbà tá a bá ń tọrọ ọlọ́run mọ̀ pé òun lè ṣe hmm. ṣùgbọ́n ó ṣeé ṣe kó pa wá lára ká hmm. dá dúró ṣùgbọ́n ẹ̀yìn ò ní bẹ́ẹ̀ hmm. àwọn ènìyàn á kún fún pé ìfẹ́ inú ara wa ìfẹ́ inú ẹ̀ tó ṣe òrìbí tó já sí báyìí ṣùgbọ́n mo bá ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ gbogbo ohun tó ń lé kiri bọ́lọ̀ ń ṣe farahàn ẹ̀ ìlú dá gbogbo tó o fẹ́ dà nísìnyí o ti dá báyìí ojú ẹ ti dá o rí báyìí ṣùgbọ́n ntọ́lọ́ máa wá padà ṣe fún ẹ nísìnyí yóò wà báyìí kalẹ̀ mo bá ẹ dúpẹ́ ìyàwó ẹ kó àfaradà ó kó àforítì yóò bá sọ ọmọ tó dáa ìbá ti lọ ẹ rí nǹkan àdúrà dáa púpọ̀ mo bá ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá ẹ dúpẹ́ hmm, ọlọ́run ọba aláàánú ni ọba onígbèéga ni bùbá tí èèyàn ń bẹ̀rù ni bí ọlọ́run bá ń sọ ẹyin tó bá jábọ́ kò ní fọ́ wọn ọlọ́run bá wá ń sọ ẹ̀dá gbogbo ohunkóhun tí èèyàn bá ń ṣe a máa ṣe é ṣe á dẹ̀ yọrí sí dáadáa wọ́n tójú ọlọ́run bá kúrò lára ènìyàn ní ìṣẹ́jú kan péré báyìí á parẹ́. Hmm, hmm. ìyẹn làlá tí mo lá àksidẹ́ǹtì. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọlọ́run ti wọnú ayé ẹ̀ báyìí ó ti ra ẹ̀ padà òun láti yí padà. bí ọdẹ ṣe yí padà báyìí ò ní padà sẹ́yìn mọ́ ẹ ó sí ga àdúrà ẹ̀ ti gbà bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́. Ah, ẹ ṣe ẹ wo mo dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú mi dùn inú mi dùn ẹ wo ah, ẹ jẹ́ ń bọ́ ẹ jẹ́ ń bọ́ bàtà ẹ ẹ wá sórí òkè ni. nígbà ti mọ̀ wípé inú lè bí ẹ láà ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n tí orí pé rẹ̀ gan mọ̀ títóbi ọlọ́run bí ọlọ́run ṣe jẹ́ ó farahàn ẹ̀. òkè tá lágbára gùn tómi ẹlẹ òkè tá lágbára gùn tómi ẹlẹ òun lámọ ọlọ́run gùn èmi èmi ọmọ ọlọ́run. yóò padà wá òkè tá lágbára gùn Thank you. káwí fún ní kágbọ́ àwọn ọmọdé káwí fún ní kágbà àwọn àgbà ní. tó bá ń sọ káyà gbọ́ tó bá ń wí o káyà gbọ́rọ̀ ohun àgbà lórí ìjókòó ọmọdé bá gòkè kò lè rí. kámútẹ́gùn kúrò kó fi tẹ̀gùn sí ọgbọ́n àgbà ṣe kókó òye àgọ́ ṣe pàtàkì ìmọ̀ràn àgbà ò má ṣe é fún wúrà lọ́jẹ̀ o kẹ́yà gbọ́ ìgbà tí kankan pọnmi lódì mọ́ bó bá ìfọwọ́dà pàdé o kò ṣe fi pọnmi mọ́ tó bá ń sọ káyà gbọ́ tó bá wí o káyà gbọ́rọ̀ ohun àgbárí lórí ìjókòó ọmọdé bá gùn kò lè rí tó bá ń sọ káyà gbọ́ tó bá wí o káyà gbọ́rọ̀ ohun àgbárí lórí ìjókòó ọmọdé bá gòkè kò lè rí. ìmọ̀ràn àgbà ò máa ṣe é fún wúrà lọ́jọ́ kẹ́yà gbọ́ ìgbà tí kọ̀ọ̀kan pọn mi lónìí mo.